sọ́tún mo yà sọ́tún mo tún tún ọ̀nà àbá wọn tún tẹ̀lé mi lọ jẹ́ ń tẹ̀sẹ̀ mọ́ rìn. de, ah! ló dé kí ló tó ń tẹ̀lé mi tó yìí ó mọ̀ fẹ́ gbọ́ lọ́kadà ah ah ẹ gbà mí ó dàbẹ̀ ni pé nǹkan mi ti wà ń bẹ̀ mi mọ orí àwọn èèyàn táwọn ẹni bí táwọn ẹni bí jẹ́ o mi mọ orí èèyàn tó jẹ́ kí ló dé ṣé wọ́n ní àjíṣàfẹ́. ṣáájú ìyá àjíṣàfẹ́. ẹ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní àjíṣàfẹ́ tó ń ṣe dáadáa èèyàn gidi tó ń ṣe dáadáa dáadáa ìyẹn gangan ló wá fẹ́ pa ẹ́ báyìí fún ẹran ẹ lọ sọ́run àrèmábọ̀ torí pé wọ́n ti sọ owó ẹ̀mí ẹ̀ fáwa. dúgbẹ́ ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ló yẹ so kò sí problem tó bá dé ọ̀run balẹ̀ fẹ̀ tó ayé wa wà á mọ̀ ìfẹsẹ̀. sí by grandma. kí ló ṣẹlẹ̀. ìwú mu lálàá ni o. ìlú àlàwà. ìwú mu lálàá pé wọ́n pa dáàdì. èyí dé ń bá mi wọ́n ní kí n wá sọ fún yín. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọmọ mi ò ní kúkú kan bí ò ṣe yíyẹ wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà mi mi ì ní rírú ẹ̀. ẹ̀yin wo farabalẹ̀ ṣó ti wá sọ fún bàbá ẹ̀ ń gbà tó lálàá. Ah, ewu mi sọ fún wọn o. kí ló dé wọn ò ní listening sí mi tí n bá tiẹ̀ fẹ́ sọ fún wọn wọn ò ní gbọ́ torí inú mo ṣe ní kí n wá sọ fún yín kẹ́ lè wá nǹkan ṣe sí i. ó dà ò ṣe sọ fún màmí ẹ. mi sọ fún wọn èmi àti wa ní isu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sọ wọn ò tiẹ̀ fẹ́ dúró kí n bá wọn sọ̀rọ̀ rárá débi tí wọ́n á ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. èmi á bí ṣe máa pè tí máa sọ fún wọn kó kún èmi náà ní jókòó máa kún fàdúrà ti rí náà ogun ti ṣẹ́ nìyẹn èmi ò kọ́ aburú ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀ mi ní fojú sunkún ọmọlágé mi gbogbo ẹni tó bá ń gbọ́wọ́ kọ́ wá fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni lágbára ọlọ́run. grandma ẹ̀rù ń bà mí o kí wọ́n ṣe sí i. kò sí wàhálà fọkàn balẹ̀ mo ti gbọ́ ṣo ti gbọ́ ṣo ti gbọ́ èmi náà máa kún fàdùà èmi náà ní jókòó ní kúkú jókòó tẹ́tẹ́rẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa kún fàdùà àdúrà mi àdẹ́gbàlagbàrọ̀ náà tó bá ti délé ìwọ sọ fún bàbá ẹ pé mo ní kó yọjú sí i. a gan mọ àmì ilé sọ fún ọ pé mo wá sọ́dọ̀ ẹ má tiẹ̀ jẹ́ kó mọ̀ pé mo wá sọ́dọ̀ yìí. kò sí wàhálà kò sí wàhálà. ẹ ló máa mi ẹ ẹ ká sàn ẹ fẹ́ rí mi ah, ẹ ò má mi gbọ́dọ̀ parọ́ fún yín ìrìn mi pọ̀ díẹ̀ o ah, ìrìn mi pọ̀ díẹ̀ káàkiri káàkiri ni mi ò gbélé rárá rárá so àti wá rí yẹn ó máa le díẹ̀ for now. kí ni nǹkan tẹ́ fẹ́ rí mi fún gangan ṣáà lè sọ nǹkan yẹn lórí fóònù ok mò gbọ́ because ọwọ́ mi kún lásìkò yìí jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ lórí fóònù. Súnmisọ́lá irú àlá ló sọ fún mi pé òun tún lá lásìkò yìí. <laughs> ọmọ yìí pàápàá <laughs> ẹ wò máa mi ẹ fọkàn ara yín balẹ̀ àwọn àlá tí Súnmisọ́lá sọ fún yín bóun wò láyé àwọn àlá rádaràda ni torí pé èmi mọ̀ bara mi mi ò dẹ̀ ṣe business tí ó máa fa káwọn èèyàn kan máa lé mi kiri bẹ́ẹ̀ ni. Uh ẹ wò màámi lágbára ọlọ́run ba búburú kan kò ní ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ń robiro mi ibi a máa jẹ́ tiwọn ni ẹ wo kò sí kankan mọ́ra tó lájàre kò sí kankan tó máa ṣẹlẹ̀ sí mi <laughs> ẹ máa wọ̀rì ṣé ẹ̀yìn torí ẹ̀ lè kí wá rí yín màámi ẹ máa wọ̀rì everything máa wà okay <laughs> ok mo ti gbọ́ ẹ já máa gbàdúrà kò sí wàhálà ọ̀rọ̀ àìmọ̀ ẹ̀ tí n bá ti ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣe tán màá make sure pé mo yọjú sí iṣẹ́ ti gbọ́ ok ó dàbọ̀ mọ́ ah! Súnmisọ́lá ó tún bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àlàrà dáadáa tó máa sọ pé òun láì ó tún bẹ̀rẹ̀ òun lálẹ́ òun lálà ó dìgbà tí n bá délé kó má mọ orú oorun tó wọn máa sùn. Súnmisọ́lá Súnmisọ́lá Súnmisọ́lá. Yes, Daddy. Ah, ó ń kà mí lóhùn kí ni nǹkan tó ṣe nílé tó tí mo dé tí mo ń pè tó dẹ̀ dá mi lóhùn. ẹ má bínú sá mo ń fọṣọ lọ́wọ́ ni. mo ń fọṣọ lọ́wọ́. o ń fọṣọ nílé àbí lo ò ṣe gbọ́ wípé mo wọlé. Ah, tó o fi gbọ́ pé mo wọlé tí mo ń pè ẹ má bínú dáadé. jẹ́ kí n gbé kí ni nǹkan tó lọ sọ fún girama pé ó ṣẹlẹ̀. I'm talking to you now kí ló sọ fún girama pé ó ṣẹlẹ̀. mo lo explain fún ọ pé mo lálàá mo wá lọ sọ fún ọ. ìwọ lálàá sunsola ìwọ lálàá o tún bẹ̀rẹ̀ pẹ̀lú àlá tó ń láyà nígbà tó wá ń là láyẹn mú mi ẹ wà léwu sọ fún o ò dúró kí n dé kó o lọ àlá yẹn fún mi ó wá gba ọ̀dọ̀ girama lọ ṣé o fẹ́ pa ìyá yẹn sí wa lọ́rùn àgbà. no o fẹ́ pa wọ́n sí mi lọ́rùn ni because gbà tí ìyá yẹn bá gbọ́ nǹkan tí ò dáa nípa mi tí ṣọ́ọ̀kì yẹn bá dé tí ìyá yẹn bá ṣubú ilẹ̀ tó rọ̀ṣọ̀ lọ sọ́ọ̀sì ìjọba ló máa náwó ẹ̀ jọ ṣé ṣé ìyá ẹ ló fẹ́ náwó ẹ̀ nàbẹ́ mi. mo má bínú dájú. má bínú forí ara ẹ má bínú forí ara ẹ because mi ì mọ̀tún àwọn àlá tó ń lálẹ́ jọ mẹ́ta kí ló kò tiẹ̀ yé ẹ má bínú mo mọ̀ pé tí n bá sọ fún yín ẹ̀ ní fún mi ní listening ẹ̀ ni mo ti lọ sọ fún grandma. Oh, hmm, mo sọ pé òwe ilé epo wà létí mi mi ò ní gbọ́ so ìyẹn lọ́wọ́ wà láǹtẹ̀ láti kó òun lé lọ bá grandma. ẹ má bínú gáàdì. o fi mọ́ mi ẹlẹ́sìn lẹ́yìn o sọ fún. sọ wàhálà ṣòro next time tó bá tó tó bá tún repeat ẹ̀ mi ò ní sọ irú nǹkan tí màá fi ẹ̀gún mi ò ní sọ irú nǹkan tí màá ṣe fún ẹ. má bínú bá dé. idiot. ẹ ẹ by the way kí ni nǹkan tó jẹ ní ìjọ tó sọ pé lálàá yẹn kí ló jẹ kí ló jẹ sùn. mi ò jẹun sùn sá. o jẹun sùn. bẹ́ẹ̀ sá. kí ló tó jẹun sùn oní iṣu pẹ̀lú mọ́mì. oní iṣu pẹ̀lú mọ́mì ẹ̀ kò yẹ kó jẹun sùn àbí sórí nǹkan tí mo sọ òun sọ pé kò jẹun sùn báwo ṣe rí lálàkàlà téèyàn bá jẹun sùn nígbà tó fẹ́ sùn lálẹ́ á bíkọ́sì wọn máa ka àjà ni àjà ló máa ka nígbà tó bẹ̀rẹ̀ sí ka àjà òun á gbé lọ nígbà tó bẹ̀rẹ̀ sí lálà àlàlà dàda ló máa lá sọ ara dàda tó ń lá yẹn yẹn ìwọ ní ìṣù pẹ̀lú ọmọ ìtì how many times have I told you not to have any issues with your mom again mo dẹ̀ sọ fún ibùkún máa gbọ́wọ́ sí ìyá ẹ lẹ́nu o kì í gbọ́ òun nìyẹn ń sìn o bẹ̀sẹ̀ ńlá lọ kàlàkàlà o lọ sọ fún girama o lọ kọ́yọ̀ àyàyà yẹn sókè o fẹ́ kọ́ para wọn sí mi lọ́rùn àbí. Dádì Súnmisọ́lá, èmi ò ṣàlàyé gbogbo mẹ́tọ̀ọ̀tì tẹ máa ń lò fún mi lórí ọmọdé yìí. Kí ló dé? ẹnu ẹ wo orun tó gẹ̀ sórí ṣé ọmọlúàbí kan á máa gẹrun orun yìí. ẹ wo èmi tí mo jẹ́ ìyá ẹ̀ tí mo bí ẹ wo orun tó wà lórí mi tí n bá tún sìn mo máa máa dín ni ẹ jọ kí ló disturb ẹ láti dirun tó lọ gẹrun wá sí níbàyí wá bẹ́ẹ̀ mi. Ah. oh my dear kí ló tó ń sọ̀rọ̀ báyìí jọ kí ló bá dé nínú orun tọmọbìnrin ṣe ah, ah. sọ fún mi kí ló bá dé nínú orun tí Súnmisọ́lá ṣe yorùbá bọ̀ ọ́ wọ́n ní aṣọ ìgbà òun là ń dá fún ìgbà yes éèjì tóun wà yìí irú oge tó lè máa ṣe ló ń ṣe yìí ṣé orí ṣàwárà filẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó bá di nínú yìí as a matter of fact ó fi ìtẹ̀ wò wọ́n sìn ẹ́ irú ohun tó fi ìtìwọ́ ni wọ́n ṣe because ẹ̀yin náà ti ṣe irú kan tó similar sílẹ̀ ti ṣe kọjá tó náà wà fi tó ru éèjì ẹ̀ ń sìn kò ní gẹ orun báyìí wọn náà tún máa ṣoge nítorí ọ̀sọ̀ sùúrù ilé tí wọ́n tún ṣe kò yẹ ẹ̀sìn so ọmọ ọmọ ọmọ. Ah. Come on. Sit down. Hey. tó wà ní nísàlẹ̀ yàrá. Ọ̀bọ̀ yẹn gùdò. Ọ̀bọ̀ àti ní kò bẹ̀rẹ̀ fi ọṣẹ sí i. Wà á bẹ̀rẹ̀ ó máa fáìn gan, wà fi gel sí ó máa kọ́ ẹ̀. Ẹ wò bí ẹ wò bí iṣẹ́ pé ilé ọkọ lọmọ ìṣe lọ. Ilé ọkọ lọmọ ìṣe lọ. Tí mo fi tọ́jú ọmọ mi, tí mo wá advice ọmọ mi. Ẹ ṣọ́ọ̀pù màá ní kí n má advice ẹ ni. Wọ́n lókè my dear, báwo rí fi ọṣẹ sí i kó gbẹ kó lè òkè ṣùgbọ́n. máa lọ ṣe tó bá di ọ̀la. oh good that's nice. <laughs> sọ̀rọ̀ orí fún mi yes good. ẹ wo dáàdi tí mú mi ṣe sọ̀rọ̀ yìí gan orí yẹn ti ń fún mi. ṣòrí nǹkan ṣòrí nǹkan tó fẹ́ dálẹ̀ ọmọbìnrin ṣòrí nǹkan tó fẹ́ dálẹ̀ ẹ òun ló mọ̀ sọ pé orí ti ń fọ́ òun yẹn tó bá jẹ́ wípé ìwọ kọ́ ló bí ni ẹ àní pípẹ́ àtòrí pé ọkọ ló bí tó lè jẹ́ pé èmi ni mò ń wúrúwà tó ń wù yín sìn wá ní à bóyá ó jẹ́ step daughter yìí ni blood wa lọmọ yìí jẹ́ ká encourage ẹ̀ ẹ eh? <laughs> my dear mo ṣe sọ pé orí ń fọ ẹ̀yìn orí ti ń fọ èmi náà báyìí ìyá ah. ẹ̀sìn mi gẹ́tà ara mi mọ́ kó tó máa ṣe ń sinmi pé lọ sí yàrá mi. kò o ní ọ̀rọ̀ dúrà ẹ̀ tó bá ti ṣe ìwádìí pàṣẹ náà bẹ̀ kò o lo méjì bẹ̀ kó bébí náà lo méjì akébi náà lo gbogbo mi wá. oríjọ́ fọyín oríjọ́ fọyín ẹ̀ anú yín ṣe mí àmì jẹ́ kí a fi ẹnu kan náà ká fi tọ́ ọmọ yìí. Ah, ilé iṣẹ́ ìyá tó gbàdá lẹ́nu fún gbàdá lóko fún ọmọ náà. ẹ̀lẹ́ owó yẹn ẹ̀lẹ́. kó la pẹ́. ẹ gbà mí. Ah, ah, ìlànà ìwé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fa ni. ẹjọ́ tó lọ lọ ẹjọ́ tó lọ lọ ẹjọ́ máa pa mí máa pa ọ ẹjọ́ ẹjọ́ ìdè máa di gbogbo ọdẹ bá fẹ́ pátá máa fún yín owó wà èmi keep short jóná nítorí wàá ṣáàjú olè lójú ẹ ni. bóyá nǹkan tí wọ́n lọ ní. wá wá ní bí ẹni bẹ̀rẹ̀ kan ṣé wọ́n ní ajíṣàfẹ́. ó tó ń oh! ṣe dáadáa dáadáa yẹn gangan mo fẹ́ mú lò nú ọ̀rọ̀ yìí òun dẹ̀ ló máa kó yà jẹ. confam. ee òun ló fẹ́ ẹ. òun gbọ̀ngàn ló máa jẹ́ kí lè ka jù. confam. máa jẹ́ káwọn tó fẹ́ràn ẹ bẹ̀rẹ̀ sí pariwo tá a bá lọ tán. torí pé wọ́n ti sanwó ẹ̀ ní ẹ̀fọ́. ṣe é ẹjọ́ tó yọ lọ́ọ̀ mi ní bírèkì náà fámi. ṣé iyekíye tí wọ́n bá sọ fún yín máa sọ times hundred. ìjọ máa pa mí ìjọ. àlàyé àwa gan ni bírèkì náà fámìlì wa àwa náà fún family wa ní bread kódà wọ́n jẹ ṣu wọ́n mu tíì kò sí kọ́tà àwọn náà fi jẹ wá ọ̀kan tó ṣẹlẹ̀ lélẹ̀ gbogbo tó sọ pé màtá ẹ̀ still wà kan tán ra ẹ̀ nítorí pé àwa ò kí gbà bọ̀dẹ̀ first come first serve gbàgbé wọn náà ló sáré kó yẹn wá a ṣe fún wọn bẹ́ẹ̀ kò yẹ alá give them something like. ó yá bójú sókè gbogbo ọpẹ́. pé mo lálàá ó bá jẹ́ ti wá kò ṣe ni ó ṣeé ṣe káwọn òbí mi máa kú ẹ wá kò ṣe sí i. mi ṣe ní wọn kò ṣe sọ̀rọ̀ ọmọ mi mo gbé ìgbésẹ̀ mo dẹ̀ gbàdúrà èmi mọ̀ wípé ibi tó fẹ́ báyọ̀ sí mi náà báyọ̀ yìí ni mo gbààwẹ̀ gbogbo tàbí àmọ́ ṣe ni mo ṣe ó ti tó. grandma Oyèkẹ́ tí wọ́n kò ṣe sí bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ grandma. gbogbo ẹni tó sọ̀kò bànújẹ́ sí ilé mi ìlọ́po bànújẹ́ ló máa wọnú ilé ẹ̀ náà gbà fún ọlọ́run ni kí wọ́n bá lè má bàrà jẹ́ jù ní gbogbo ìtẹ́ mi ló ṣe yìí ṣó lè dùn wọ́n bí mi. grandma grandma ta ló fẹ́ ṣe bí bàbá fún mi grandma. ṣé yàrá ṣe bàbá ìyá àti nàdá ẹ̀ bá tiẹ̀ ti lọ grandma grandma grandma kan mo ti fẹ́ bẹ̀rẹ̀ ó mọ̀ pé gbogbo ẹni tó mọ̀ tuntun ló sọ kò bànújẹ́ sínú ilé mi ẹgbẹ́ ọkọ ló sọ ẹgbẹ̀rún àìmọye ló máa wọnú ilé wọn. ó dábàá sókè. máa pariwo tó pariwo tó kọ́mọ tó fẹ́ bìrì má pariwo rárá. Doctor, ní wọ́n máa ṣe operation fún mi. jẹ́ kó ṣe operation fún un kí ni ṣe ẹ mélòó mélòó náà ti ṣe operation fún un ìyẹn máa yá kíákíá. Hmm. màmí doctor ní fifty fifty lèmi ò lè ṣe operation fún ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ yẹn. ṣé gbọ́dọ̀ dọ̀dọ̀ tọmọ yìí sọ lẹ́nu kí ni jẹ́ fifty fifty jẹ́ kó ṣe operation fún un ìyẹn ló máa yá kíákíá ìgbà mélòó ni àbí kí ló wá fẹ́ ká ṣe báyìí ṣé kọ́mọ ọlọ́mọ má bímọ. ẹ̀yin dá ti ṣèké ṣẹ́jẹ́ ń pé pásítọ̀ mi ń gbà yẹn. kéè kó o pe pásítọ̀ ẹ̀ jọ má bínú nínú èmi àti pásítọ̀ ìta ló kọ́kọ́ mọ̀. màmí èyí ni mo kọ́kọ́ mọ̀ but pásítọ̀ mi mẹ́ńtọ̀ mi ni ẹ jẹ́ kí n pè wọ́n. ó dáa pè. hello pásítọ̀. rọra dé báwo ni ẹ pẹ̀lẹ́ báwo wà ní báyìí. ó ṣì wà lẹ́nu ẹ̀ o. ṣì wà lẹ́nu ẹ̀ ọlọ́run á gba ògo ọba tó pọ̀ nípa àti agbára á gba ògo. Ah! ọ̀dà kéyìí. ìyá tó bí yín ẹ pẹ̀lẹ́ máa ẹ pẹ̀lẹ́ ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ gbogbo ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọlá ọlọ́run ò ní kú ní àyíká wa. bọ́lá kéè ẹjọ́ ẹ bá mi sọ fún ìyá yín ẹ ní pé kí wọ́n dìde kí wọ́n máa lọ sí. kí wọ́n dìde níbo wọ́n béèrè wọ́n á wọ́ mi dìde. irọ́ àwọn ò ní rí pásítọ̀ lára mi abẹ́gbọ́ wọ́n máa máa rí mi bí ọmọ primary school kò sí nǹkan bẹ́ẹ̀ wọn ò rí mi rí for the first time tó máa rí mi gbọ́ wá wọ́ mi kú o nítorí tó ń gbénu wọn ni ohun tó ń gbénu wọn ni ẹ̀mí ọlọ́run fi hàn tí ò bá dẹ̀ jáde ó léwu díẹ̀ ìyá wa ẹ jọ̀wọ́ ọlọ́run ló mọ tó wà nínú òkùnkùn abẹ́gbọ́ wọn lóhun tó pamọ́ ní ayé àti ọ̀run ní ìkáwọ́ ọlọ́run ló wà mi ò ṣetán láti tú yín láṣìírí síta mi ò ṣetán láti tú yín hàn fún gbogbo èèyàn láti rí àmọ́ ẹ respect ara yín mà ẹ jáwọ́ nínú tẹ̀ ìṣe kẹ́ ẹ dìde kí ẹ sì jáde kẹ́ ẹ máa lọ. kẹ́ẹ̀mí jáde dúró náà kí ló máa ń ṣe yìí pásítọ̀ onírọ̀ pásítọ̀ èké yìí jọ ń torí ẹlẹ́wọ̀n o mi ì di ẹ ṣẹ́ ẹ o má dì mí lọ́wọ́ ṣẹ́ mi kó má bàa kàn dín nínú yọ. ẹ bra kéè gbogbo ń tọ́ yẹn má rí bẹ́ẹ̀ abẹ́ gbọ́ ẹ ṣàgbọ́n nǹkan tí mo kọ́kọ́ sọ fún wọn. bẹ́ẹ̀ ọba tó pọ̀ nípa àti agbára obìnrin tí a ti kọjọ ikú dà abẹ́gbọ́ wọ́n ní ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yìn ẹlẹ́kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé náà wá mo bá yín sọ pẹ̀lú àmì òróró tí wọ́n fi yàn mí wípé ẹ dìde níbi tí ẹ wà kí ẹ jáde. Oh tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló pè mí tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló ní pé kí n fi gbogbo tí mò ń ṣe sílẹ̀ kí n sì tẹ̀lé ọ kábíyèsí ọba tó pọ̀ ní gbá kábíyèsí ọba tí gbogbo ayé ń ké pè kábíyèsí ọba tó mọ tó wà ní ìkọ̀kọ̀ bá mi fi ọwọ́ tó arábìnrin fi ọwọ́ tó arábìnrin fi ọwọ́ tó arábìnrin yẹ yẹ yẹ yẹ. bọ̀dà kéè ògo ni fún olúwa ògo ni fún olúwa ògo ni fún olúwa brother k ṣẹ́ni tó bọ́ sílẹ̀ ohun tí ìyá yín jókòó lé nìyí tí wọ́n bá wà níbẹ̀ yẹn fún odidi ọdún kan kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fi kún ìyàwó yín ò lè bímọ bẹ́ẹ̀ ni kò lè bímọ. ìyàwó yìí ti bímọ. praise God. dókítà ọwọ́ ọlọ́run ló bá wọn ẹjọ́ ṣàlè yọjú sí ọmọ. wọ́n ṣe bímọ ni a ní láti kílì wọn má lè ṣe tán ẹ lè wá wò. ẹjọ́ sà iṣẹ́ níbi tẹ́ lè fi wọ́n sí kọ́kàn tí ẹ tọ́jú wọn díẹ̀. ẹ má bọ̀dọ̀ ẹ má tún wọn ẹ fi wọn lẹ̀ ẹ fi wọn lẹ̀ ẹ fi wọn lẹ̀ ẹ fi wọn lẹ̀ ara wọn máa balẹ̀ ara wọn máa balẹ̀ hmm? nígbèga nìyọ ọlọ́run. fẹ́ I mean kí ni God what God have you ṣe fi lọ threaten ìyàwó bọ̀dá wa tani kò kúrò nílé fún yín ẹ̀yin sọ pé yín fún ní odidi ọdún kan nígbà kó fi kúrò nílé fún yín torí pé kò rí ọmọ bí. so ṣó ṣó òun ni first wife tí ẹ̀gbọ́n máa kọ́ fẹ́ ni yes ṣé òun ni first wife tó máa kọ́kọ́ fẹ́ ni ẹ mọ̀ bóyá rẹ̀ gbọ́n ọgọ́ ni àrùn wà. ọmọ àlè ni ẹ ọmọ àlè ni ẹ pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó jáde látẹnu ẹ yẹn ó ti jẹ́ dòdò ó ti máa ń tọ́sọ́kú sọ káàkiri àbí àánú ẹ ṣe mí ṣé tí àwọn yẹn bá ti tọ́sọ́kú sọ káàkiri wípé kọ̀ọ̀kan wà lára ẹ̀gbọ́n wa. sọ́tọ́ sí wọ ilé ẹ̀rí wọ sọ́tọ́ sí ẹlẹ́nu ó ti yé mi ó ti ń jẹjẹ kú jẹ ó ti gba wọdẹ. jọ gbogbo ọmọ tíyàwó abita ló yàgàn nínú wa alákọ̀ọ́kọ́ ó wù kó lọ ló lọ bọ́ eléyìí ó ní ìṣekúṣe àrùn burúkú tó ti lo tó ti lo gbogbo ayé tó ti lo tọ́jọ́ kò sílé ẹ̀gbọ́n mi irọ́ ló pa fún nǹkan tó wá ṣe ṣọ́dún kan ni mo fún tẹ́lẹ̀ wàláì six months ló kù sí mọ́mọ́ fún un tí o bá lóyún láàrin six months tí mo fún ìwọ ẹ̀gbọ́n gbọ́n máa fi ṣe pàṣọ fún kò dé sẹ́kẹ̀tẹ́ nìkan lè ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. sista mi kí ló dé tẹ lọ fi ń threaten ẹlẹ́ni nínú ilé bẹ́ ṣe ń threaten ẹ̀ yẹn tóun náà bá jáde tó take another step kí lẹ fẹ́ ṣe sí. wọn bí da oh. mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ máa jẹ́ kó mọ̀ wípé ìyá wa kú ìyá sì kú mo tó láti mo tó ní ìyà fún ìwọ àti ẹ̀gbọ́n mi àti anybody tó kù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá gbé ní gbígbóná máa gbé ní gbígbóná fún un tó bá gbé ní tútù máa gbé ní tútù kí ni mo ti ẹ̀ bẹ́ẹ̀ sọ yìí tó bá bí òun dáa mo tún tún sọ tó bá bí dáa kó má lóyún láàrin six months mo fún un àti wọ àtòun wàá nǹkan tí màá ṣe fún yín wo ní ìjẹkújẹ tó ti tó ti tó mọ nǹkan tó yẹ kó sọ mọ yìí ọdẹ ọdọ yọ jọ bí bàgẹ kó bọ síta nílé ọkọ mi ló ṣàwà bá mi àyíbólú bá mi. sista èmi jẹ dodo. ọ̀gbẹ́ni tilẹ̀kùn tó bá jáde síta so ẹ máa fi mí sílẹ̀ máa máa lọ báyà bí. bámi sílẹ̀ kù. sista mi. so ẹ máa fi mí sílẹ̀ sí ibà ẹ máa máa lọ àbí. sista sí. ok o èmi máa máa lọ ṣùgbọ́n tí wàhálà ẹ̀ bá wa délẹ̀ ẹ má pè èmi sí o ó dìgbà tó bá wọ yín tó bu yín dáadáa kára yín tó wá sílẹ̀ èmi máa máa lọ. ẹ bọ̀ kí ló ń ṣe yín náà kí ló tẹ wá sọ ẹkún di gàrí tẹ̀ ń wà kí ló ṣe yín tẹ̀ ń ké tẹ̀ ń kí lata rádẹ bí léèrè kí ló ṣe yẹn sọ. péjú ìyá jẹ mí péjú ìyá jẹ mí ṣèbí lè ní mo jókòó sí lánàá táwọn fámìlì ọkọ mi wà péjú kò máa sí nǹkan tí wọ́n sọ síbi tán wọ́n fi ọmọ wọ́n fi ọmọ bú mi péjú wọ́n fi ọmọ bú mi ṣé mi ni mò ń ṣọmọ ni ṣé mi ni mò ń ṣọmọ ni pẹ̀lú gbogbo ìgbìyànjú mi ìwé kíni náà lè di ọlọ́mọ láyè àmọ́ wọ́n fi yin mí wọ́n fi yin mí ṣé wọ́n rí nǹkan tó sọ tó ń dùn mí tó dé mú mi wá ikú mu ìyá ọkọ mi láwọn fún mi ní oṣù mẹ́ta ipe kì í fi fi inú mi kì í fi ṣoyún wọn ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọn làwọn bá dẹrù mi síta ni ibo mo fẹ́ lọ nídìí ibo mo fẹ́ lọ. oṣù mẹ́ta ẹbí kẹfì kúrò lé ah! àwọn pípọ̀ ìmọ̀ pọ̀ ní bọ́ ẹjọ́ ẹ má bínú ṣé èyí ò gbọ́ sórí ọkọ yìí ni ẹ gbọ́ gist kankan. ibi kí ni ẹ. wípé ẹ̀yin kọ́ ni ìyàwó alákọ̀ọ́kọ́ tó kọ́ yín máa fẹ́ àbí ẹ̀ gbọ́. ẹ mo mọ mo mọ pé mi kọ́ ló máa kókó fẹ́ kó ti fẹ́ yàn kọ́ rí tẹ́lẹ̀. ṣé ẹ̀yin wá mọ̀dí tí ìyàwó yẹn fi kókóró nílé? ẹ torí pé kò bímọ náà ni èmi ò lè fẹ́ kọ́rọ̀ tèmi náà rí bẹ́ẹ̀ torí ẹ̀ náà ni mo ṣe gbẹ pé tó ṣàánú mi. torí kò bímọ ẹ má bínú ṣe rí pé ẹ gàn ah. ẹ ronú ah. tó bá yẹ pé ẹ máa ń ronú ni ẹ ní jókòó síbẹ̀ yẹn kẹ́ ẹ máa ké kẹ́ ẹ máa ké ẹ jẹ́ ìfẹ́ pé wọ́n fún yín lọ́jọ́ mẹ́ta ṣé ẹ̀yin jáde sọ̀rọ̀ ara yín bẹ̀ ṣe wáyé ṣé ṣe ṣe medical check up ṣe ṣe ṣe ṣe ara yín bóyá ẹgbẹ́ abẹ́. kò sí kankan tó ṣe mí kò sí check mi kò sí kankan tó ṣe ìdàtọ̀kọ mi kò sí kankan ṣe wá. ẹ ẹ má bínú ṣé ọkùnrin mi ti láǹbà yín bẹ̀ ṣe wáyé oyún òdúró lára yín. na kí ọlọ́run ní jẹ́ I reject it in Jesus name. ah péjú irú ọ̀rọ̀ wo ló sọ yìí ọkùnrin mi lórí mi ìyàwó lé olóhùn ní jẹ́ kí n rà padà sí burúkú láyé mi who does that now. everybody does that àìmọye bastard ìtọkọlẹ́yìn. olóhùn ní jẹ́ why you talking like this now péjú kí ló ń sọ̀rọ̀ báyìí. ó dáa o oríṣiríṣi ọ̀nà náà ni a lè gbà ṣàánú yín o gbàtẹ́ẹ̀dẹ̀ ti sọ pé God forbid God forbid God forbid kí la wá fẹ́ ṣe sí báyìí sí. advice àti pé kò mú mi jáde òun ni mo ṣe pè é wá sí bíbáyìí má tún wá fi kún ìṣòro mi náà kí ló tó ń ṣe báyìí. ẹ a ti gbọ́ ojúlówó ojú ṣàánú àṣẹlẹ̀ máa wò ní kẹ́ máa wẹ̀ kún un èmi ò mọ ibi tẹ́ ẹ fẹ́ o torí oríṣiríṣi ìbílẹ̀ yìí mọ̀ ilé babaláwo ilé oníṣègùn ilé eléwé ọmọ àáfàá pásítọ̀ just name it ìdẹ́yìn bá fẹ́ lẹ́yìn máa sọ fún mi. ẹ ẹ wo sórí yìí tó máa mú mi lọ tó yẹ pé tó bá mú mi débẹ̀ báyìí tí bá ṣe débẹ̀ ọjọ́ kejì sọ́jọ́ kẹta mo ti dín nínú mo ti fi ṣòyún ibẹ̀ gangan ni mo fẹ́ tó bá ti jẹ́ ẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n kì í ṣe pé ká débẹ̀ tọ̀ kẹ́ wàá máa sunkún kẹsọ̀rọ̀ ayé lè gbé tó rẹ́dí ló kù kẹfì kọ̀m̀plìtì báyìí o. ẹni sunkún. ó yẹ kẹ́ ti wá nǹkan ṣe sí t jẹ́ tàbí kẹ́ ẹ kókó ta fámílì ọkọ yín pé ọkọ yín gangan ló ní problem ìwọ ni wèrè gan ayé ń ṣe wọ́n gan o ń tù. péjú ìdó tí ń sọ látàrọ náà ti tó péjú wọn kó o fi style ọkọ ọkọ fi ń sọ̀rọ̀ sí mi ni jọ torí Ọlọ́run ṣáà bá mi wá solution ni mí ni kó wá sọ̀rọ̀ sí mi péjú ẹ. ibi tá a bá fẹ́ ni kẹ́ ronú sí kẹ́ sọ fún mi bí àbábaláwo pásítà bí àbá. iye tó ṣáà jẹ́ anywhere anywhere tó bá ṣáà jẹ́ mo máa lọ. kò sí problem má kéé mọ́ ti gbọ́ ó ṣe. ṣé mo róúnjẹ jẹ ṣé mo rí nǹkan fẹnu gbà. oúnjẹ wà mo ti ẹ̀sìn ráìsì pọ̀. dáàdi àwọn nǹkan tí mo bá yín kó dé mo ti kó fún jíde pé kò kò wọlé sá. ẹ mà ṣe púpọ̀ ẹ kú ìgbà gbogbo olúwa yóò wà pẹ̀lú yín oore ọ̀fẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ a mo dúpẹ́ gan ni o ẹ ọlọ́run wa ṣe pé ẹ rìn sí àsìkò wọn ní ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́nu tó máa ń jẹ́wọ́ fún un àbẹ́ẹ̀kọ́ nínú àwọn tí mo nígbàgbọ́ nínú ẹ̀sìn púpọ̀ jù nínú ọmọ ọjọ́ yìí ẹ̀yin jẹ́ kan ní wọn. mo dúpẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà nǹkan kò wá gbọ́dọ̀ fẹ́ ṣẹlẹ̀ kó jẹ́ pé ẹ̀kàn máa wú gbọ́ láàrin gbogbo èèyàn pé kò yẹ kí ẹ̀yin náà ti gbọ́ kó má bà yín lójijì mo ń fi àsìkò yìí sọ fún yín pé tó bá máa fi di ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ mi ò ní síbí mọ́ àti gbé mi lọ sí orí ìjọ mi láti lọ débẹ̀ mọ́. ah orí ìjọ mi. bẹ́ẹ̀ ni ẹnugun ni wọ́n gbé mi lọ wọ́n ti wá ń gbé ẹlòmíì bọ̀ tí ó máa ṣe àkóso bíi nígbà tèmi bá máa fi lọ sí ẹnugun yẹn láti ah, lọ dìbẹ̀ ibo la wá fẹ́ máa lọ bá ẹnugun náà lọ. Eh, eh, kí ló dé ibo la fẹ́ máa lọ bá ọlọ́run tó wà níbí ló wà lẹ́nugun ọlọ́run tó sì wà níbí kò kú òǹbí yìí nífà pé mi kú òǹbí ò túmọ̀ sí pé ọlọ́run tó wà níbí máa fi bí sílẹ̀ eh, ọlọ́run ó pegun ó sì pègbà ah, kò lè dàbí dáàdi. Ah, kò sí tó ń jẹ́ kò lè dàbí ẹni tí wọ́n ń gbé bọ̀ ẹni tí mo mọ̀ ni orí ọ̀fẹ́ olúwa ń bá òun náà gbé ẹ̀mí ọlọ́run sì wà pẹ̀lú ẹ̀ ohunkóhun tó bá rú yín lójú ẹ̀ súnmọ́ ẹ̀ sọ fún un mo sì nígbàgbọ́ pé olúwa yóò ti ìpàṣẹ ọwọ́ ẹ̀ ṣe ìyanu sínú ayé. kò lè dàbí náà. Ah, ẹ má wí bẹ́ẹ̀ ẹ má wí bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé àdàbí àti mọ́wọ́ wọn ló máa kàn ṣe kinní díẹ̀ bẹ̀tẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run kan náà tẹ̀mí ń pè tó fi ń dáhùn lọ́dọ̀ yín òun náà ni ẹni náà máa pè fún yín tó sì máa dáhùn fún yín gbogbo ìṣòro olúwa yanjú ẹ̀ ẹ bá sọ bẹ́ẹ̀ náà a máa try wọn wò a máa dán wọn wò. Ah, ah, ẹ má tún sí ìwà lórí pé ẹ máa dán wọn wò ah, ìgbàgbọ́ ló ṣe pàtàkì nínú kí n tẹ̀wọ̀n bá fẹ́ ṣe níwọ̀nba àgbà tẹ́ ẹ̀ bá ti nígbàgbọ́ pẹ̀lú ẹni ọkàn yín ò lè dọ́gba pẹ̀lú ẹ̀ ẹ fọkànbalẹ̀ olúwa yóò wà pẹ̀lú ẹ̀yin náà ó sì rí i pé èèyàn tó dáa bíi tèmi náà ni tẹ́ ẹ bá ti súnmọ́ wọn it's a matter of time. ifu. bọ̀ dáàdi ẹnugun tẹ̀wọ̀ àyẹ̀ṣe mo lè wá máa bá yín lẹ́kọ̀ọ́ fún ètò ìṣẹ́kọ̀ọ́. fún kí ni ẹ̀ẹ́dù sí ìgbà mi gbọ́ náà nìyí ẹ dúró pẹ̀lú ẹni tí wọ́n ń gbébọ̀ níbí gbogbo ohunkíhun tẹ́ ẹ bá fẹ́ ẹ kàn lè pè mí lórí aago màá bá sọ̀rọ̀ bákan náà ni yóò sì já sí ní ti dáadáa ṣe gbọ́ ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà bó bá máa fi di sunday nsìn wá ṣe ayẹyẹ ìdágbére láti lọ wá ṣe fún mi ṣe ti gbọ́ ó ṣe máa rí mi. aleluya ẹ̀rẹ́ ìyá sírísọ́lá ìwọ ìwọ ti tójú wọlé káàkiri àbí ó ń tójú wọlé wọlé ní babaláwo káàkiri ẹ̀ẹ́ kí ló wá bábọ̀ báyìí kí ni nǹkan tó bá bọ̀ kí ni nǹkan tó bá bọ̀ ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀. mi tójú wọlé o tójú wọlé. ṣàánú mi ọkọ mi mi ò tójú wọlé ìwọ náà kú mọ̀ pé tó bá yẹ pé ìyá àti bàbá mi ṣe wà láyé ni àwọn ló máa bá mi sáré tí mò ń ságiri yìí nígbà tí mi ò déyàn kankan máa ṣàṣàyè fúnra mi ọkọ mi ṣàánú mi àgbo lásán ni kinní yìí bàbá dẹ̀ kó yẹ mi pé tí bá gbìdélé tí bá fún ẹ tó mú láàárọ̀ tèmi náà mú láàárọ̀ ó ní ká tó rí bí ọjọ́ mẹ́ta kan bá. tí mo bá ti mú àbí tí wọ́n bá ti mú kí mi bẹ́ẹ̀ mú rádaràdà yìí kí mi bẹ́ẹ̀ mú kọ́lẹ́rà òbí o ò lè pa mí dànù mo sọ kankan fẹ́ o bìlífù mo ní kò nígbàgbọ́ tí orí àìrọ̀mọ bí Ọlọ́run ló ń sọmọ kádàrá oníkálukú ti wà ń pàpọ̀ ẹ̀ èmi mọ́kọ́ tó ń ṣiẹ́ síbi sọ́lá tó ń tójúlé bojúlé káàkiri o mi mọ́ tó ń ṣiẹ́. oge mi mo mọ bọ́lọ̀ ló ń ṣe ọmọ àbọ̀ iná ẹ̀dá náà ní láti gbìyànjú gbìyànjú látọ̀ nílé ìjọ ìṣàánú mi ọkọ mi jókòó pé mi náà ní alágbájá ṣọ ọkọ mi jọ ṣàánú mi jọ sórí olóògùn kí n mú kọlẹ́ra. ṣe kọlẹ́ra. ṣé kò tó fẹ́ ni pé tí n bá ti mú àjọ máa fi bímọ àbí kò tó fi ń dá mi tó fẹ́ kí n jáde láàárọ̀ yìí àbí àmọ́ ti bọ̀bọ̀ yá jẹ́ ká mú. bàtà mọ́ àbí. ẹ jẹ́ ká bá. Ah. jẹ́ kí n lọ mú nǹkan. kí ló ṣe sí mi sọ́lá báyìí tó lọ́ọ́ lọ́hùn-ún kò ní gbàgbọ́ kan ṣó bó ṣe ń tojú wọlé ibi ló ń tojú bọ̀tàn elétojú àwọn tó wà ń bẹ̀ tabalẹ̀ láàṣẹ ilé sára bíi pé èèyàn fẹ́ kó lọ́mọ láyé ah ó mà ga o. bàbá ẹ gbójú sókè kẹ ojú mi jàre àṣeyàn burúkú ni èèyàn játijàti nìyí olúbi èèyàn tó ń pọnmọre léwẹ̀ ẹ tí mo rò pé èèyàn gidi ni mo wá mú àǹtí mi wá. ìgbẹ́kẹ̀ báwọn ṣe kọ́rọ́ ọmọ bí ìgbà tẹ wá ṣiṣẹ́ orí burúkú iṣẹ́ òfò tẹ ṣe fún wọn níṣẹ́ ni ó wọ́ sí kéèsì wọn wọ́n ní pé kò sí sáì táwọn àtọkọ òòjọ́ ṣe tán rí ṣùgbọ́n kó o mọ́ kọ́kọ́ ìkọ́kọ́ ò dúró ẹ wá dúró síbẹ̀ ẹ̀ ń wò. mo sọ bẹ́ẹ̀ mọ́ èyí ah! ti jẹ́ bí ọ̀bà jẹ́ wípé ọjọ́ ọmọ tí mo ti mọ̀ látẹ̀yìnwá ni nǹkan sọ ọ́ dàdí yẹn ní ìsìn tí wọ́n sì yí ọ padà. lọ́lẹ̀ pa bọ́ ah! big lie. ẹjọ ẹjọ bàbá wọn wà ní bínú sí ọ ọ̀nà tí n fi ní bínú sí ọ rèé torí eku dúdú ògbódò mọ̀ kí mo bínú hmm. bí n bá bínú ilẹ̀ ó lànà ó tó bẹ́ẹ̀ kọ́ sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ wá wò mí nígbà tí ń bá tọ̀ tí mo wo tí ń bẹ́ǹdì rẹ̀ torí oògùn tèmi àwòlé òrókò olúwerè bá sà tí ò gẹ́gẹ́ bí mo ti sọ níjọ́ kìíní àná tẹ́ wá sẹ́yìn ọlọ́wọ́ kan kànú ni hmm. àmọ́ ń wò tọ̀ bí n bá wá rábà lórí rẹ̀ ẹ padà wá àmọ́ tí n tí àwa ń torí ẹ̀ sọ̀rọ̀ yìí tó bá rí bó ti yẹ kó rí mo ṣe wá bínú sí ọ inú tí wọ́n sì bí ni pé owó ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Ah, àṣẹyìn ní sami ganja tó ń sọ. farabalẹ̀ ṣé bí mo ti ní ọ̀sà lọ́sà bí mo ti ní òlòlòlò. bàbá bí ṣe ní kí n ṣe mo ṣe ṣe láì ṣọmọdé. Ah, ọkọ rẹ sì jẹ́ ọ dáadáa. ọ̀dà bọ́rọ̀ ti wá rí yìí wọ́n yọ̀ǹda rẹ tó bá dijọ́ márùn-ún òní kó o padà wá bá mi ìwọ nìkan ni kó o wá o ọgbọ́n. Baba, mi ò ní mi ò ní padà wá àmọ́ mi mo ti gbọ́ bàbá àmọ́ ilé ìtẹ́ bá máa ṣe fún mi ṣe ẹjọ́ ẹ jẹ́ kó ṣaka dáadáa ẹjọ́ torí ọlọ́run wàhálà yìí ti pọ̀ jù bàbá ẹjọ́. wò ó wọn tọ bó ti wá dẹrọ onídìí gbogbo ẹ ni wọn mọ torí mo rí pé ọlọ́wọ́ kan kànú padà wá bó bá dijọ́ márùn-ún ọ̀bọ mọ́rò tàbúrò rẹ o ọmọdé ní í ṣe bàbá yẹn ń parọ́ ẹ̀kọ́ ni tí mo rò pé kò máa wọlé ẹ máa jáde máa gbé ìkọ́lé wa lọ́wọ́ mo rò pé tí máa upgrade ni nínú gbogbo bí bí babaláwo bí one million tí mo mọ̀ láti mo ti wá sọ́dọ̀ yìí mo ṣe wá mo rò pé sípà ọ̀bẹ́ẹ̀dì làṣẹ lè fún àtẹ̀wá náà lẹ̀ ṣì wá. àwọn awítọ́ kí kí ni gbogbo tán kó jọ ó dà pé ní kámẹ́rà kan bíbá ètò ìyàwó ẹ̀dá tí medium shot ń yàbí ẹ̀ ń ṣe tíátà ẹgbẹ́ kọ́sùmù òṣìṣọ́ àti rẹ̀ dìde kí ló ṣẹlẹ̀ ẹ̀ dìde máa mú yín lọ bòmí ẹgbẹ́ jẹ́ ológun ká wà ń bẹ alásàárì wà ń bẹ eléyìí kéré ẹ já lọ àti bẹ̀ ẹ gbà mí irú lòun ò tẹ́rí àfìgbà tóun gbókè ìdẹ̀sí tí wọ́n pè ń lé gan èmi ń lélẹ́yìí sọ̀rọ̀ sí ìjọ ìlú láti àsìkò yìí lọ màá kàn máa wá kí ní ẹ̀kọ́ ni ẹ bá mi bí tìfẹ́tìfẹ́ àti orin owó láti fi kí wọn káàbọ̀ sínú ìjọ ẹ̀ ẹ ṣe púpọ̀. Praise the Lord. olùṣọ́ mi ìtúrẹ́ lè rí wọ́n ṣe transfer ìwà sí parish wa ni <laughs> ṣe rí gbogbo nǹkan tí mò ń ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba yìí tí mo mọ̀ mọ̀ àti yìí tí mi ò mọ̀ mọ̀ sọ pé nìkan ṣàṣẹ́wò gbogbo rìn tí mò ń rìn báyìí ló ń sọ nínú church ọlọ́run ló yọ mí wípé olùṣọ́ yẹn ò dárúkọ mi káni pé ó dárúkọ mi ni kàsàlẹ̀ ò bá bọ́ọ̀sì ni. tẹ́ bá mọ Farida ni láfẹ́ wa ẹ̀yìn jáde Farida báyìí lẹ̀ ṣe ẹsẹ̀ owó báyìí ni Farida máa rìn lé ní ní yìí Eh? everybody ṣe hallelujah ó di adi títí ò lè sọ̀rọ̀ ó ń ké praise the lord mo fọ́. Eh, eh, dúró péjú a jẹ́ pé olùṣọ́ tó ń sọ yìí ó wà powerful gan nìyẹn o. Ah, àti súnmi tí ń sọ̀rọ̀ lọ sẹ́yìn ká ní pé máa ń sọ pé ọlọ́run máa ń wá látòkè ni máa sọ pé ah ọlọ́run ló dé yìí àti súnmi <laughs> mi ìrírú ẹ̀rí o mi ìrírú ẹ̀rí ah kéèyàn máa kíra yín kórìíre ó lóun ti rí inú wa gidi ni o ó ti rí bá ṣe ń sá sókè tá à ń sá sódò lórí kẹlẹ bímọ ẹ nítorí ló ṣe jẹ́ kí n lọ sí sáfíìsì lẹ́ni o. ẹ péjú ṣé ẹni tó ń sọ yìí ṣé tí o bá mi lọ sọ́dọ̀ ẹ ṣé mo máa fi inú mi ṣoyún. ẹ tún fa ọ̀rọ̀ sẹ́yìn abẹ́ ti lóyún ọ̀rẹ́ dì nǹkan tẹ máa ṣe ni pé next service tó ń bọ̀ yìí kẹ́kọ̀ọ́ tẹ̀lé mi lọ ṣọ́ọ̀ṣì kí ni mò ń ṣe nílé kò sí nǹkan kan tí mò ń ṣe ìwọ náà kú mọ̀ pé o bójúmọ́ ayé mi eré pé kí n rí ọmọ bí kí n rí ọmọ bí ni mo sá kí ni mo wá níbi tí màá ti bíbọ mi wá nílọ máa lọ ọwọ́ ọkọ mi ó mọ ọkọ tí màá kọ ṣe tọkọ mi bá ti dé màá sọ fún màá ní pé dúró ṣàlàyé àwọn kankan fún mi bóun fẹ́ mú mi jáde á jẹ́ kí n lọ àbí. tí màá kàn ṣe pé ẹ̀jú náà mi fẹ́ sọ̀rọ̀ sí ibà lórí yín ti dàrú ẹ̀gbọ́n ẹ̀ daft. ṣé dandan ni kẹ́ máa sọ fọ́kọ yẹn everywhere tẹ́ bá ń lọ ni ṣé ìmọ̀ bóyá àwọn náà níbi kan táwọn lọ ṣọ́ọ̀ṣọ̀ gbogbo movement wọn fún yín ni ẹ̀ sọ fẹ́ kọ́ mi pé kó jẹ́ kí n lọ ẹ jẹ́ tẹ̀lé mi lọ ní service ẹ gbẹdú dandan ni kí n sọ tó bá yẹ pé ìwọ náà ti wà lé ọkọ ni wàá mọ ìtumọ̀ kan tí mo sọ ẹpẹlẹ o má dandan ni kí n sọ fún má rí ẹ o ṣe ẹpẹlẹ àwa sí ń gùn àánà máa lọ kàn ó wà lára ẹ wò ó ṣé máa lọ wo móbì ẹ tó ń wo lọ àbí kí ló fẹ́ ṣe atẹ́gùn wa mi ah! ó bá bá sókè ah! ọ̀yìn dọ́gbọ̀rí. ṣàánú mi má yẹ ká ayé sọ mí lórúkọ burúkú èyí táyé fi ọmọ bú mi ti tó ọkọ mi nítorí ọ̀rọ̀ àìbímọ mi náà ni mo ṣe wà mo fẹ́ bẹ́ẹ̀ náà nígbà kó jọ kó gbà mí láyè kí tẹ̀lé péjú lọ sí ọ̀dọ̀ wòlíì tó ròyìn fún mi kó dé mọ́ àwọ̀ ọkọ mi wọ́n ròyìn wo nínú wọn ní púpọ̀ àpáwá fún gan wọ́n ló lágbára gan wọ́n ní kò sí nǹkan tó tú báyìí tí kò ní tú wọ́n lè ní tó bá ti dé báyìí náà ó gbọ́dọ̀ dé ní ìjọ torí olówó kọ́ mi jẹ́ kí n tẹ̀lé lọ in fact gan wọ́n ló ṣẹ̀ṣẹ̀ gbé dórí òkè yẹn ní ìjọ. sọlá kí ni problem ẹ náà ẹ kí ni problem ẹ dùnà ẹbí ló mú sọ fún ẹ pé ọlọ́wọ́n ọba ló ń ṣọmọ inú ilé náà la wà tó gbé kókò kan dé ńjọ kan tó sọ pé wọ́n ní ká máa mú mi kí mi àti ẹjọ́ máa mú mi yẹn ṣé mo tẹ̀lé ẹ mọ́ àbí mi tẹ̀lé ẹ mọ́ onítàbá ṣe mú báyìí a máa bímọ ni kí ni kí làbàbọ̀ ẹ̀ o tún wá dé nsìn o rán tún gbé wòlíì kan dé ṣé wòlíì yẹn kọ́ ọmọ bọ̀ láti ibi tó ti ń bọ̀ ni. ọkọ ah! ò dé ìṣàánú mi mo gbọ́ lóun ló ń ṣọmọ àwọn èèyàn kan ṣàdó lóun máa rán sí wa. Sẹ́misọ́lá o ò jáde kó o léyìí o lọ sí anywhere o lọ sí nìkan ah, kí ni problem ẹ náà o ò nígbàgbọ́ rárá ni. ọkọ mi wọ́n fi ọmọ bí mi òwò náà dẹ mọ̀ sí i ó mọ̀ sí i kékeré ni tiẹ̀ obìnrin ni mí ṣàánú mi ṣàánú mi òwe kó wọ́n sọ bíbélì gan sọ ó fi díẹ̀ múlẹ̀ wọ́n ní tí wọ́n bá mú igbó bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹ̀ máa mú ẹ lára dá ọkọ mi mo nígbàgbọ́ tó bá níwà kí ló wá wá káàkiri. nígbàgbọ́ torí ọlọ́wọ́ ṣe jọ torí ọlọ́wọ́ ọkọ mi mo bẹ́ẹ̀ mo fi ẹlẹ́dàá ayá ẹ̀ mo fi bẹ́ẹ̀ jọ torí ọlọ́wọ́ ṣàánú mi èyí táyé fi mi ṣe sí i ti tó jọ torí ọlọ́wọ́ ó dà ó dà mo ti gbọ́ mo ti gbọ́ àmọ́ kó o ṣe dandan náà ni pé kémi àti ẹjọ lọ. àwọn tẹ̀lé ẹ lọ tẹ́lẹ̀ ṣé mo sọ fún ẹ pé mò ń tẹ̀lé ẹ lọ ni. ó dẹ̀ ṣàánú mi ṣàánú mi jẹ́ kébì náà rọ́mọ gbé jọjọ jọ owó bẹ́ẹ̀ ni. owó bí wo lórí tó sọkọ sí ọ wá kan tó fẹ́ nìyẹn lọ ọlọ́run aṣọ ẹ lọ́ṣọ ẹ lọ. ọkọ mi ṣe o ṣe. mo ti mo ti mo ti mo ti thank you thank you thank you. ká lè mú òkun dúdú tó jẹ́ òtò títú ọ̀rọ̀ nù nǹkan tó wà nílẹ̀ yìí torí èmi mọ̀ wípé nínú ìdílé wa kò sí nǹkan tó yàgàn nínú wa ẹ jọ̀nà kí ló burú nu kẹtẹ̀lé ìyàwó yín ṣe nǹkan tó ní kẹ ṣe fóun kẹtẹ̀lé lọ church ọlọ́run náà pè bẹ́ẹ̀ kò sí bídì ń bẹ́ẹ̀ abẹ́yìn mọ nǹkan táwọn èèyàn sọ ń pa yín ìgboro ni. kí ló sọ. ọlọ́run abetí dídí o ẹ gbọ́ pé wọ́n sọ wípé nǹkan ọmọkùnrin ilẹ̀ fi ṣògùn owó lẹ́ẹ̀ ṣe lè bímọ mọ́. èmi. ẹ gbọ́. wọ́n ní nǹkan ọmọkùnrin mo fi ṣògùn owó kó tó ń sọ kiri nìyẹn tó má dẹ̀ sí kọ́ lórí àwa náà kọ́ máa jà jàjàjàjà kà máa kúrò bẹ́ẹ̀ náà ní kó sì nǹkan tá a lè ṣe sí i àbí ń bàtà àti nǹkan tá a wà ìyàwó yín bá wà bá yín sí ó ní kẹ́ ẹ ṣe kan fún ẹ ṣe fún un. Bọ́láńlé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti gbé jíjẹ wá mo bá jẹ ó gbé mímu wá mo bá mú ó gbé ńlá wá mo bá là àwa wí tán ó tún wá ní chọ́ọ̀chì téèyàn bá ń wá ọmọ kò sí nǹkan téèyàn ò lè ṣe ah, tí yóò ní lebi tẹgbẹ́ lọ o tẹ bá rí nǹkan tí àwọn obìnrin ṣe torí kí wọ́n lè bímọ láyé ah, ọlọ́run má jẹ́ kí ẹnu rẹ̀ abẹ́ni tó bá gbódìdí ẹran tó ń gbé wọjà tó ń jó káàkiri lọ́sàn-án gan ṣé nǹkan kékeré ni ẹ wo nǹkan yọkan lèmi fẹ́ kẹ́ ẹ ṣe fẹ́mi ẹ̀yin kan tẹ̀lé ìyàwó yín lọ church kan wá sọ fún ẹ̀yin lọ́hùn wípé kò sí nǹkan kan lára yín torí ìmọ̀ ìpawò ní àgàn nílé tiwa ẹ̀yin nìkan lókùtà ẹ̀ ti gbìmọ̀ bá a ṣe pọ̀ tó ẹ̀yin náà dẹ̀ máa bí ẹ kàn jẹ́ kémi mọ̀ wípé ẹ̀yin ò ní problem ìyàwó yìí nìkan wà lára ẹ̀. fún ara mi báyìí mo wá kẹ́rù ẹ̀ síta mo promise yín nìyẹn máa lè dandanu àgbẹ̀ ọlọ́mọ àwa gbọ́ ọlọ́mọ wá nílé wá bá tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn mo ti gbọ́ èmi á tẹ̀lé lọ tó ti yẹ ó lè bá mi sọ̀rọ̀ tì máa tẹ̀lé lọ mo ti gbọ́. ẹ ṣe ojú mi fún ìlú náà apọ̀ yìí náà lè ṣe bí ká ti bímọ ni. ẹ ṣe ojú mi fún ìyẹn wà lọ́kẹ́dẹ́. ọba tó pọ̀ nípa àti àgbà kábíyèsí o ọlọ́run á ṣe ìyanu ọlọ́run á gba ògo ìyẹn tí ẹ bá fi àyè sílẹ̀ fún ọlọ́run láti gba ògo nínú ìdílé yìí ṣẹ́rí kò sí nǹkan tí ó tóbi jù hallelujah kò sí nǹkan tí ó tóbi jù láti jẹ́wọ́ ẹ̀ fún ọlọ́run ká bàa lè ní ìtúsílẹ̀ nínú gbogbo àwọn ogun eléyìí tí ó ń dojúkọ wa ẹnìkan nínú yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ wípé kó fínú fẹ́dọ̀ kó fi àyè sílẹ̀ fún ọlọ́run láti rìn nínú ilé yín kí àìrọ́mọ bí yín yìí kó ba lè di ohun ìtàn bẹ́ẹ̀ ni. ẹ sà kí ni nǹkan tí ẹ ṣe. tí mo ṣe. kí làwọn nǹkan tí ẹ ti tọwọ́ bọ̀ kí ló dé tí ẹ ò lè jẹ́ kí ìyàwó yín àbí kí èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mọ̀ wípé ẹ̀yin lẹ fa ìrọmọ bí nínú ilé yín. mo gbé gbèsè mo lọ sí hospital doctor dẹ́n jẹ́ kó yé mi pé medically pé mo wà òkè. medically you are all right but n tàn try láti sọ ni wípé àwọn nǹkan wo ni ẹ ti tọwọ́ bọ̀ àwọn ẹ̀ṣẹ̀ wo ni ẹ ti ṣẹ̀ sẹ́yìn àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé tẹ̀yìn fúnra yín mọ̀ pé kò dáa ẹ̀mí ọlọ́run sọ fún mi paorisi o ẹ̀mí ọlọ́run sọ fún mi pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà o ó máa ń wá sí yín lọ́kàn tẹ̀yìn fúnra yín máa ń mọ̀ pé ìgbésẹ̀ tí mo gbé rèé tó dẹ̀ jẹ́ nǹkan tó burú jáì ẹ ẹ sọ. Ah, alàgbà lóòótọ́ ni ní ìgbà kan rí. ló dé ò lọ́lé ni. ẹ̀yin náà ni mo dúró dé sá. ò dúró dé mi kí ló ṣẹlẹ̀. àárọ̀ ni ìkan náà àwọn staff wa sọ fún mi pé branch wa tó wà ní kínní wọ́n fẹ́ gba secretary síbẹ̀ so máa wò pé mo léèyàn kan tó nídìí iṣẹ́ ìyẹn mo ní kí n sọ. torí ẹ ló ṣe wá dúró sí ìgbà látẹ̀ nǹkan tí ó bá sí kí bóyá kí mo jáde mo fẹ́ mú nǹkan nu mọ́tò ó máa wá lójú tí mo ṣe fẹ́ dá lóhùn lọ́fíìsì yẹn. kí ló tó ṣe ti bá mi sọ látàárọ̀. ẹ má bínú sá kó tí pẹ́ tí mo. tó gbọ́ àbí ẹ̀ náà wà lá òun lélẹ̀ àyè wà ń bẹ lóòótọ́ àmọ́ nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó yẹ ni pé èlò náà fẹ́ máa fẹ́ nìyẹn sẹ́kítì la máa pè. ọ̀gá ẹ wo ẹni àmọ́ tó nǹkan lè sàn kó jàtẹ ẹ̀kan lórí iṣẹ́. ó dẹ̀ rò kó máa pè ẹ́ owó yẹn máa kéré. ẹ sà lọ́wọ́ tí ó tiẹ̀ wá ń sìn ó nídìí iṣẹ́ gan-an ẹni tí mò sọ yìí àfẹ́sọ́nà mi ni so ẹni àmọ́ tó bá sọ fún èmi náà àfikún lọ́kọ́ wa dé. wà á fikún lápò rẹ àfikún lápò rẹ ẹ Let's later ọ̀gá ẹ ṣe gbèsè. lórí ìgbà Let's àkókò rẹ̀. báwo rí náà tí ò bá rí bẹ́ẹ̀ mi ò ní sọ́kàn tí kò dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa wọ̀ ọ́ mo ṣàlùkù má tẹ̀sí sí i. Erwe. Báwo. Yo pa. Báwo. Báwo ni. Okay, girlfriend ẹ Any. Ṣé ti walk? kó àwọn ìwé yẹn dání? Ó ti wà lọ́wọ́. Ẹ̀hẹ́ ẹ kò to wàhálà, ó mọ nǹkan tó máa ṣe fún mi. Kàn bá mi lọ síbi orí tébù mi yẹn. Mo to àwọn leg. Be síbẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí yẹn pẹ̀lú gíláàsì mi báyìí mo wájú. Ẹ lórí tébù rẹ̀ sáré. Báwo ni? Lórúkọ tiẹ̀. Fọlákẹ́ ni sà. Fọlákẹ́, ó pìtì o ẹ ṣe gan sir. àwọn èèyàn máa ń sọ fún ẹ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ sir. àwọn èèyàn máa ń sọ fún ẹ yes sir. ló wà náà ìgbà tí mo kàn fẹ́ fẹ́ lámọ̀ ni pé bó ṣe wà ní láìkẹ́ ní láìkẹ́ mo dé láìkẹ́ ni pé nǹkan tó ní tó ní lára tiẹ̀ ìwà nǹkan tó fẹ́ lára mi. Ah, eh, excuse me sir bọ Gbẹ́ngà sọ lẹ́ẹ̀kan kó tó di pé ẹran níṣẹ́ pé girlfriend ẹ̀ ni mí ẹ jọ sá. má bàa sọ báyìí ayé ìlérú ẹ ló tèmi àti ẹ bàjọ ní anything tó fẹ́ sọ fún Gbẹ́ngà ni. ah but then sir mo kàn fẹ́ kẹ́kàn ṣe mí kẹ́kàn assume pé àbúrò ni mo jẹ́ sí yín no sir bọ́ ìkànnì help wa láì jẹ́ pé nǹkan kan pa wá pọ̀ ẹ jọ sá. lọ́jọ́ tí lọ bu omi lódò tí ò ti bù báyìí o gbọ́ kó ní parí. kò ní parí bẹ́ẹ̀. tèmi àti ẹ bàjọ ní anything tó lè fẹ́ pàṣà. Oh, ọ̀gá sà èmi fi òkú yẹ kẹ́lẹ̀ gbà ẹ́ fún o bẹ́ẹ̀ mi ṣe wáyé tó o bá ṣe nǹkan tèmi fẹ́ tó o bá ṣe nǹkan tèmi fẹ́ máa gbé ẹ kọjá secretary tó o bá ṣe nǹkan tí mo fẹ́ jẹ́ sọ̀rọ̀ fún ẹ wàá ṣiṣẹ́ o lè rówó gbà even though mo lè má gbẹ̀ síṣẹ́ tọ́pẹ́ gan bá mọ̀ nǹkan tí mo bẹ sọ yìí tó bá ní pé ẹ kiri kan máa sáàkì ẹ máa sáàkì ọ̀pẹ máa lẹ́yìn méjèèjì dání. ọ̀ ẹ jọ kò tí ì lè tó bra ẹ ẹ kàn lè ọ̀pọ̀ wa láì jẹ́ pé kankan bá wa kọ̀ ṣe é mú mi bí àbúrò yín kankan. torí kan tèmi bá fẹ́ èèyàn bá mi yé padà ojú ọmọ tí mo láì bó ṣe ó náà bó ṣe rí náà yọrọ kí ló wá pẹ̀lú eléyìí Ah, ṣe wá ẹ wá ẹ wá dọgba. ẹ jọ ẹ help wa ẹgbẹ́ jọ sọ ẹyin ni mo wá rí o. mi náà ti kẹ́rì ẹ tẹ́lẹ̀ lórí <laughs> gbogbo nǹkan tá à ń ṣe láyé yìí kéèyàn máa ní fura pẹ̀lú ẹ̀ lórí mi tí mo transfer ọkọ ẹ̀ lọ́nà sọ́nà tó jiyàn mo mọ nǹkan tí mò ń ṣe kémi àti ẹ lè máa gbádùn ara wa ju bá ṣe ń gbádùn ara wa tẹ́lẹ̀ lónìí mo bí báyìí tá a máa jẹ́ pé a máa ń yọ ṣe tá a máa ń yọ ṣe this time around night, la máa máa ṣe. ẹ̀gbọ́n tẹ̀ ti wá dáa báyìí torọ́rọ̀ tẹ̀ dójú ẹ̀ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o ti lóyún o ti ní oyún congratulation ọkọ ẹ náà nìyẹn náà. Ah, ẹ fọ́ ni ẹ congratulate lọ́nà wo ṣé ọkùnrin tó jẹ́ pé nǹkan kan pa ẹ̀mí àti ẹ̀pọ̀ rẹ̀ tàtijọ́ ní agreement pé di alẹ́ ọjọ́ wedding wa kí nǹkan kan tó pa wá pọ̀ ẹ̀yin ni mo lóyún fún o ẹ̀yin gangan lẹ lóyún inú mi tẹ̀síwá yẹn ẹ̀yin ni. pẹ̀lú bójú ẹ ṣe rere tó yìí tí mo bìlí pé orí ìta ìwà sọ fún mi pé olóyún tó bá lóyún mọ̀kọ́ ah, disappoint mi ọlọ́run. <laughs> ojú mi rè àbí ojú mi rè Okay, mo agree pé ojú mi rè but nǹkan tó ṣà wà nílẹ̀ báyìí báyìí ni pé mo ti ní oyún ẹ̀yin dẹ̀lẹ́ lo oyún inú mi sókè ètè mọ nǹkan tá a máa ṣe sí ní kíákíá ni. ẹ eh, mo ti gbọ́ nǹkan tí ò lè wọ́ bẹ̀ ṣó ti yé mo ti wà ń prolong yẹn kò le tó yẹn tó bá di ìrọ̀lẹ́ yẹn wọn náà tó bá di ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ màá fún ẹ ní nọ́mbà èèyàn kan wàá pè wà lọ sọ́dọ̀ dókítà mi á dẹ̀ mọ nǹkan tá a bá máa ṣe sí i kí ló dé. dókítà yín ọgá mi ò ṣe rí nǹkan báyìí rí ẹ má báyé mi jẹ má kó bá mi. o ò ṣe rí mi ò ṣe rí. bí o bá ṣe nǹkan ọjọ́ kan ló ń bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó ti ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn tó lè ọdọ apariwo ṣé pàtó àṣẹ tó ò gbádùn ẹ̀rín. ọwọ́ ọ̀rọ̀ gbádùn ẹ̀kọ́ lélẹ̀ má jẹ́ kí n wọ ẹ má jẹ́ rìn yín fín. ó lè rí mi ah, fín orí ìtàn obìnrin lẹ̀tẹ̀ wà ó lè rí mi fín. ẹ stop jàre solution ní kẹjẹ ká wá kó tó máa ṣe sí ní kẹjẹ ká wá. solution náà ni mo ti sọ fún ẹ yẹn solution ni mo ti sọ fún ẹ yẹn kí ló ń ṣe ẹ ó dé corporate náà mo tà sí máa ṣe pẹ́pẹ́pẹ́ dáadáa. Ah, ah. ṣé nǹkan tẹ́fẹ́ sọ ni ẹ ṣáà bá mi wá solution. Um, gbẹ̀ngàn mo wò pé kò yẹ kó máa fi àjẹ rẹ dá sí. a níbi tọrọ yìí dín sí ni ó rẹ bára ẹ. àbára ṣàkóso bẹ́ẹ̀. ok ìwọ náà listen kó gbọ́ yìí kó ṣe lọ. ìyàwó ẹ lẹ́nu àbí ìyàwó ẹ kọ́. ìyàwó àfẹ́sọ́nà mi ni kò sí kọ̀ọ̀kan láàrin ìwà àti ọ̀gá mi ò lè parọ́. bá a sọ̀rọ̀ ló gba ìpẹ́kọ̀ sí ọ̀kẹ́rẹ́ àríwọ̀ pẹ̀lú ẹ̀ báwo ló ṣe lóyún ṣó mímọ́ lónìí ni. ọ̀gá ẹ̀ lè bí kò sí kọ̀ọ̀kan láàrin ìwà àti ẹ̀ nǹkan tó sọ fún mi ní pé ní ọjọ́ ìgbéyàwó ikú ọ̀tẹ̀ máa pa ọmọ ìgbà yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀gá mi ò pa. okay listen listen listen um, ẹ máa ń kí ìsàlẹ̀. àwọn ń jẹ tó àwọn ń jẹ. ẹ máa ń romance. bẹ́ẹ̀ni. ẹ Oh bá aráyé láṣepọ. ẹ Oh, oh, oh. Oh, àsìkò pé ká òun Oh, orí ẹ bàjẹ́ ṣé orí ẹ bàjẹ́ sọlẹ́ àti jẹ́wọ́ kúlẹ̀ ní àti jẹ́wọ́. ọ̀ ọ̀ ìwọ ọmọkùnrin nítorí olóhùn. mo pẹ́ ní gbogbo wàhálà tí mo máa ń fojoojúmọ́ ṣẹ́nu lẹ́yìn aṣọ mọ gbogbo nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká yin olúwa lógo ẹ jẹ́ ká yin olúwa lógo arábìnrin ẹ yin olúwa lógo gbogbo ọ̀nà la máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ò farapamọ́ jẹ wá níyà tí kì bá ṣe ọlọ́run tó wà lórí òkè yìí tó wà síbẹ̀ tí kò yípo padà inú òkùnkùn yìí ó ní ẹ̀ bá wà títí bẹ́ẹ̀ ni ẹ wo wọ́n ní ẹni tó bá dẹ́ṣẹ̀ kó wá síwájú ọlọ́run ọwọ́ ọlọ́run ṣetán láti dárí gbogbo àìṣedéédéé wa jì nígbà tí ẹ ti fi ẹnu ara yín sọ sìn á gbàdúrà á ṣe àwọn ìṣẹ́gun kan á ṣe àwọn oríṣiríṣi nǹkan láti lè bá ojú ọlọ́run pàdé mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ọlọ́run á gbọ́ àdúrà ìdílé yìí. ṣé ṣé tẹ bá ṣe gbogbo nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe ṣé màá ṣàfihàn mi ṣoyún. ní agbára ọlọ́run tó wà síbẹ̀ tí kò yípo padà ó di dandan kẹfìnú ṣoyún kẹfẹ yìí gbọmọ pọ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. ohun gbogbo bí ìgbà tó yẹ pé ọmọ ọgbà tó mo rí ní ilé tí ọlọ́run. ẹ pẹ̀lẹ́ ẹ kó àtàárọ̀. ọjà rẹ. ti rẹ̀ yín. mo rìn. ìyá. mo rìn. son of a bitch rìn. bẹ́ẹ̀ tó máa dà. àmín àmín àmín. very soon it will be well. agbára Ọlọ́run agbára Ọlọ́run báwo dé níbi tẹ́lẹ̀. call me be my man. See, what do, nothing. You my lord, don't have the back on. And down. In fact, what's with the titles? you know what? Mi mom, we ṣáà need hope pé njọ́ kan, njọ́ kan, njọ́ kan, gbogbo ẹ̀ máa dáa á di nǹkan tá a fi ń sọ pé ẹ àgbà kan ó lè ṣe báyìí rí o yorùbá lẹ́nu tó bá máa gẹ̀ẹ́sì àti rìn náà ilẹ̀ ò tí ì ṣú ilẹ̀ ẹ̀ tí ilẹ̀ bá ti ṣú fún làwọn sọ pé ah it's over ó dẹ̀ ti tán bẹ́ẹ̀ ilẹ̀ ò tí ì ṣú we will make it lágbọ̀rọ̀ lọ́n we're gonna make it lágbọ̀rọ̀ lọ́n that is my belief lágbọ̀rọ̀ lọ́n ilé ò tí ẹ̀ ní ṣú bá wa. ní ò ní ṣú bá wa ní àníṣòfò alẹ́ Ami, ami, ami. ah ṣe Mm. dádì ayọ̀ ó dẹ̀ ni, eh, eh, street wa ti change gan ah ti change <laughs> ó ní eh, man kan wòlíì ni wọ́n very good man very prayerful powerful a ọlọ́run lò wọ́n mo máa dúrà gbà á ah! ah! wọ́n gbà wọ́n gbà ṣígẹ́ àdúrà ìṣòro ti dé wá street yìí ṣòro bó ṣe ní aládùúrà ni ó máa dúrà gba yẹn wọ́n gbọ́n ṣe gbọ́n ṣe máa wọlé one after the other ni ọ̀ tó yẹ pé tí ariwo ìbá bẹ̀rẹ̀ every friday night kò sẹ́ni tó máa máa sùn tó máa ṣe vigil. tọ́bọ̀ṣà ti rí miracle. ah wọ́n á ní ká má gbádùn ṣé ọlọ́run wá fi gíragíra sí ni. agbádùn. Ah, o agbádùn. ọyọ ọyọ mi step by step. ah bẹ́ẹ̀ ni agbádùn <laughs> àwa náà ò ní dákẹ́ àdúrà ni. Eh, ṣebí sáwọn eh, ah! èrò ní chọ́ọ̀chì wọn lẹ́nu sínsìn tó ṣe di street yìí tẹ bá gbọ́ testimony hmm, tẹ ń gbọ́ miracle. Ah! lẹ́nu ìgbà tó dé yìí bẹ́ẹ̀ni. Ah! testimony ti yà kó. ṣé ìwọ ti di wọ́n náà mọ́ mo gbọ́ o mi tí ì wọbẹ̀ àmọ́ mo gbọ́ wọ́n ròyìn ẹ̀ àwọn èèyàn ròyìn mo kọjá ń bẹ̀ lọ́jọ́ kan èrò pọ̀ ah! ọlọ́run a máa lo wòlíì Michael yìí. ọ̀rẹ́ nẹ́tírálì náà níbi tí rọ́bà wà ìlú náà kò ń bẹ̀ nẹ́tírálì. kó ṣe bí ti wòlíì yìí o èèyàn tó tiẹ̀ súnmọ́ mi pẹ́kípẹ́kí tí mo mú wàhálà tó hun àti fámìlì ẹ̀ ti ìdààmú ọkọ ọmọ kò tí ẹ̀ pọ̀ tó ti wá báyìí ìdààmú ọkọ ọmọ ayé dààmú wọn gidi ni wọ́n mú ọwọ́ ayé yẹn báyìí wọ́n yọ kó lára wọn báyìí wọ́n ti ra mọ́tò. nígbà tó ń yọ ọwọ́ ayé. wọ́n ra mọ́tò ah wọ́n gbé mọ́tò wọn lọ bí last week ah. range àbí first range. èmi mọ̀ pé mọ́tò yẹn ṣá ó kọjá ọgbọ́n orí wọn. bẹ́ẹ̀ tó rí i ah wọ́n testify o wọ́n testify àwọn sọ testimony kó tẹ̀mí tẹ̀ to á rò wọ́n sí mi àmín àmín kò sí kò sí ebi gbàgbọ́ wípé ọlọ́run máa gbàdúrà wa ìgbà wa máa ti ìgbà wa máa dá ọ máa yí padà ọlọ́run á máa lo wòlíì Michael fún wa o ah! ọlọ́run á máa lo wọ́n tí a bá lè bóyá èmi àti àkójọ wa ní wàhálà iná ni pé káti ẹ lọ ṣàdúrà ń bí. ìyá yọ fa bàbá yọ kí ló ń ṣe ẹ wàhálà mélòó ló ti dé báwa tó ti ń yọjú lé káàkiri ah, ah. ìwọ tó ti rí wòlíì Michael àbí kí ló pè é ṣe wàá ti yálé aláfa o ah, wàá ti yálé aláwo kó tó di pé wọ́n tún wá mú ẹ bọ́sùn tó báyìí o ò rojú ẹ fún èèyàn èèyàn kan ò ní ní kó ká lọ sí ọ̀dọ̀ wòlíì Michael tó ti ń rí wọn tó ń dérò gbà tó ń dáadáa kíkan kíkan why are you wasting your own time. mo mọ ibi tó ń bọ̀rọ̀ lọ mo kàn ń wo mo kàn ń wo ibi tó máa land sí náà ní tẹ́lẹ̀ tí ń yọjú lé káàkiri àná. èmi ìwọ o ti ń yọjú lé káàkiri. èmi yọjú lé káàkiri mi ní láti polongo wàhálà mi wàhálà ara mi gan ti polongo ara ẹ iṣẹ́ ara mi polongo ara ẹ. wàá wọn tó ṣẹlẹ̀ sí nǹkan tí eh, ànábì Michael àbí pé wòlíì Michael kò sí nǹkan tó fẹ́ gbà ládùúrà tèmi kìíní yóò lè jókòó sínú ilé mi kúnlẹ̀ bá ọlọ́run sọ mo dẹ̀ mọ̀ pé ọjọ́ tí mo ti ń sọ ọlọ́run count hours one day one day one hour one minute ìpè á dún àsìkò tèmi náà dẹ̀ dé adẹ̀ mẹ́kẹ́ I don't need him I don't need him as a connector to my God. My God will listen to me. á dẹ̀ gbàdúrà mi ìgbà rere á dẹ̀ dé èmi náà dẹ̀ mèkẹ́ e. ilẹ̀ ò tí ilẹ̀ ò tí ló dé fi bọ́lọ̀ sọ̀rọ̀ àsìkò tọ́lọ́run bá sọ pé ó tó yẹn ni ìpè máa dún ọlọ́run gbọ̀ngàn bàbá yọ ìyá àsìkò yín ti dé ẹ̀yin náà máa gbélé ìgbé ayé rere á dẹ̀ máa ra mọ́tò àkọ́lé àti gbogbo ẹ̀ forget who What are you saying? Don't Baba tell you. me what I know. Don't Baba tell me what. Yes. Baba you. Yeah. <sighs> Dáfídì gan bó ṣe lówó tó nínú Báíbù bó ṣe súnmọ́ lọ́hùn tó ó máa ń lọ bá prophet Samuel. Asúmọ́ lọ́hùn jura wa lọ. Asúmọ́ lọ́hùn jura wa lọ. Sir. Something is wrong with your head woke up. Examine your head. Something is wrong somewhere. You're crazy. I'm telling your law. Ah, Doctor! eh. Ṣé náà wọn lágídí tálíkà? Òní hmm, yá sọ̀rọ̀. Ní polongo. Yára mi ò tálíkà ara mi I polongo. Polongo àwọn ládìí tálíkà wọn ni yá lọ wá solution sọ̀rọ̀ ara wọn. Kó jókòó sínú iṣẹ́ mi lè jókòó sínú iṣẹ́ mi. Ó ń lè ṣan àdúrà tó gbàgbàgbàgbà tọ́lọ́hùn ìgbọ́. Àwọn méjì gbàdúrà lọ́hùn ìgbọ́. Báwo wà lára ẹ̀ inú yẹn kò ń kó mi láti mú mi. mi ò mọ nǹkan tó dé but ó ti ń relieve mi ṣáájú ẹ̀dí ẹ̀sìn. inú ń kó ẹ òye ò kọ ẹ. òyìn yẹn náà kọ́ ń kọ́ mi díẹ̀díẹ̀ bọ òyìn yẹn ò rí lè pọ̀ bí inú yẹn. Ah, ọkọ mi ó yẹ kó lọ sí hospital kó lọ yẹrẹ wò ẹ wò ga má rò pé yẹn tún ní ara mi ti ń balẹ̀. ara ń balẹ̀ díẹ̀díẹ̀ kọ́ tírú tó ṣe ẹ́ yìí bá ti ń ṣe èèyàn kéèyàn lọ rí dókítà ni kí wọ́n ṣe àyẹ̀wò fún èèyàn ohun tèmi mọ̀ nìyẹn. ẹ̀gbọ́n grandma èmi ò rò pé yẹn tún ní dì mí ara mi ti ń balẹ̀ tí wà òkè ṣé dára mi ò bá balẹ̀ ṣé màá máa lè wá sọ́dọ̀ yín lé ni. ẹ mo mọ ó yé mi àmọ́ mo mọ ohun tí mò ń sọ bí wò bá lè lọ pé ọkọ ẹ kó gbé ẹ lọ pé ọkọ ẹ kó gbé ẹ lọ mo mọ ohun tí mò ń sọ nígbà náà grandma mo ti gbọ́. ẹ̀ka kó ṣe báyìí báyìí bí a kì í pè é kó wá gbé mi bíbá tó wà tí mo láti lè ṣe àkọlé gbé mi lọ. ìyẹn dábẹ́ pẹ̀lẹ́ ọkọ mi. báwo wá ẹ ṣáàṣì ní àwọn òògùn ṣe. mo lò mo lò mo lò. ìbọn ìwíìsì bàbá màmá kan wà wọ́n gbọ́. ẹ kú ṣe sọ òun lọ sí church òun lọ sí church ah. kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ òun lọ sí ìsọjí àbí tẹ̀sí máa ṣe lálẹ́ tẹ́fẹ́ ṣe mọ́jú ló wá ti ń lọ owó táìmù. mo ní láti ṣàwọn kan torí tí n bá pẹ́ débẹ̀ wòlíì máìkẹ́ máa bínú mi lè fẹ́ kọ́ bínú sà. wòlíì máìkẹ́ máa bínú tó bá pẹ́ dé. ẹ fẹ́ ṣe ìṣọ́ òru lóru mọ́jú o ti ń lọ láti bóyá bíi tó twelve lọ́sàn-án àbí bẹ́ẹ̀ kọ́ wòlíì michael máa bínú kò sí wàhálà sórí ẹni tó máa mú gbẹ̀ṣẹ̀ ló ń wá o fẹ́ kí ni kó má lọ kí n lè gbẹ̀ṣẹ̀ èmi ò ní ní o má lọ àmọ́ ọlọ́run tó ní ká sìnwún náà ọlọ́run ni a máa ṣiṣẹ́ o bẹ́ẹ̀ni o tó bá dẹ̀ fi iṣẹ́ ṣeré hmm. ìṣẹ́ ló ń fàmọ́ra o. ọjọ́ la ẹ bàjẹ́. mo ti gbọ́ èmi ò ní ní o má lọ mi dẹ̀ ní kó lọ àmọ́ inú mi ò dùn torí pé sì àwa mẹ́ta wà ń bí wà á fẹ́ tú engine ìwọ ń lọ ìwọ tápẹ́ ẹ̀ sì kìtì ẹ̀ o máa lápá tí ni o fi lẹ̀ ok sọ sọ báyìí fẹ́ tú kínní fún mi báyìí. gbogbo ọrùn máa darapọ̀ mọ́ ìsà. èmi ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ òun lọ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà èmi ò ní ní o má lọ. ọ̀gá ẹ wò èmi ní ọdún òṣàtàgbọ̀ wa náà látàkẹ́yìn àti ń ṣe mọ́ínmọ́ín àmọ́ gbogbo tó máa fi ṣe mọ́ínmọ́ín tó máa fi pọ́n gbogbo èmi mo máa lọ bá wọn rà ènìyàn ẹ̀dùn ẹ bá jẹ mí ìṣẹ́. wàrà wà ẹ̀yin ọdún òtà àti yín náà àbí bẹ́ẹ̀ fún ọdún mọ́tò. ọmọ bá mi jẹ mo ti gbọ́ ẹ̀ náà mo ti kọlu gate. oṣù tuntun láyé wa kò dá ọ dúró àánú ni a rí gbà oṣù tuntun kò dán ó dúró aráyé ẹ wá máa bá yọ. bóyá ṣàkóso ìdá. ó ṣe ohun tuntun láyé wọn kò dán ó dúró àánú ni ẹ rí gbà ó. ó ṣe ohun tuntun láyé wọn kò dán ó dúró aráyé ẹ wá bá mi yọ. àǹtí mi àǹtí mi ah. ṣé mi ò sọ fún yín ṣé mi ò sọ fún yín ọ̀rẹ́ wà ní òkè ọmọ àtọjú bọlé téèyàn bá ṣe ń lọ lé pásítọ̀ kó máa lọ lé àáfà kó tún máa lọ chọ́ọ̀chì ọlọ́run kó àjò sísà bá ti pààyàn olóhùn kó àjò ẹ ọkàn mi kàn ń ṣoore fún yín náà ni bó ti jẹ́ pé ẹ kì í ṣe àǹtí mi gangan mi kàn mọ spirit yẹn torí àwọn òbí mi tẹ̀gọ́ mi kí n máa ṣoore torí àwọn àánú ọmọbi tọmọ tiwa náà máa dé inú mi dùn ó ẹ mọ̀ pé mo sọ ọ̀rọ̀ olùjọ́ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí iṣẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn ah, àǹtí mi. ṣòfin tí wọn bá kẹṣẹ nù ní ọjọ́ tèmi. ah mo mọ̀ pé ẹṣin náà kò lè ẹ́bà kọ̀sí láéláé èmi gangan lọ́lọ́pẹ̀ èmi táyé ti ròpin wípé mi ò lè finú ṣoyún tọ́kílẹ̀sì wípé mo máa wá fi ọwọ́ mi báyìí máa wá fi gbọ́ ọmọ ah péjú ò máa ṣe ìwọ gangan láláàánú mi ìwọ ni áńgẹ́lì tí ọlọ́run rán wá sí ìgbésí ayé mi. Hmm? yẹ́ẹ̀sì oyún ló wà ń bẹ́ẹ̀ ah, inú mi dùn àǹtí mi ṣé orin ẹ wá bá mi yọ̀ nìkan la máa kọ. a tún fẹ́ máa kọ ká máa kọ́ láti èmi títí dọ̀la títí di ọ̀túnla ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. ó tọ́kù jọ pé lọ́mọ pé ìbùkún ni fún ẹni tó ń ṣàánú nítorí kù kan máa jẹ́ tiwa àti sọ́ni ẹ̀bùkún mi náà. ó ti ṣe kẹ́fún mi tún mi lọ two million kakọ́kọ́ fi wẹ oyún yìí. ẹ̀kẹ́ wàhálà ìgbéjú ò lè rí ah, ah. two million owó kíni ṣé ìwọ fẹ́ ṣe oore o fẹ́ lòṣó tì ní. kò síbi tí bísíǹnẹ̀sì ò ti lè gbà wọlé kí ni wọ́n wá tẹ̀ ṣáà ń dúpẹ́ tẹ̀ ṣáà lóyún. ó dà mo ti gbọ́. èmi ò lémi fún ẹ lówó àmọ́ èmi ò ní two million naira o the only money tí mo lè fún ẹ náà ní fifty thousand naira àmọ́ tó bá wá fẹ́ o o lè dànù àbí kó bá mi kó nǹkan mi padà. Ah, ẹ dájú léèyàn ṣá ẹ dájú láti two million mo tẹ̀rẹ̀ kó bẹ́ẹ̀ máa ná sí one point eight àbí pátápátá one point five ẹ wá sọ pé ẹ fẹ́ fún mi ní fifty k bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ló ṣe rò pé owó easy tó tí wọ́n bá ṣe ń ṣe náà ṣe tó ń jágbó káàkiri ṣé o ń gba fifty fifty thousand ní ọ̀sẹ̀ kan náà ti tọkọ̀ fọjọ́ kan. ṣé káàṣì lè fẹ́ fún mi àbí chẹ́ẹ̀kì. káàṣì mo máa fún ẹ. Mm, ká gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ṣáàtì rẹ̀ distance náà ta. ah wo mo tẹ̀lé kí bàbá yìí náà mo mọ̀ pé òun ò tí mọ̀ kí n ṣàlàyé mo ti bá sọ fún ẹ̀yẹn àmọ́ bàtà máa lọ rẹ́jísítà. bẹ́ẹ̀ ni torí wọn gọ́gọ́ lọ́lọ́run ló bú mi. kí ni gbogbo rádaràdà sí mi bọ̀ nípa ta ló gún yàn fún ẹ tó ní tọpẹ jù. tó bá dé ìrántí ọjọ́ tí mo wá sọ̀dọ̀ mọ́mì tí mo wá advice ẹ̀ ká tó pé o fi etí sílẹ̀ nígbà máa gbọ́ nǹkan tá à ń sọ lọ́jọ́ yìí nítorí pé mọ́mì mi yín ẹ ni wọ́n sọ pé ọmọ dáadáa ni ẹ ká ní gbogbo eléyìí náà wọ́n ní ìwọ àti area sister kan ìwọ wá mú kiri òun mú lọ sí eh, kínní kí ni ọ̀ọ́sùn parọ́ ọmọ ẹ̀ ni. Ah, kí n ṣe pé wọ́n parọ́ bo oró rí bẹ́ẹ̀. jọjọjọ báwo ló ṣe rí o. ilé àsìta mi tó ń sọ yẹn àǹtí súnmisọ́lá ni àǹtí súnmisọ́lá dẹ́ ṣèyàn gbogbo àwọn nǹkan tó bá yẹ kéèyàn ọmọ làdùgbò tí bá wà lọ́dọ̀ ọmọ mi tí bá ṣe déta báyìí náà máa ṣàlàyé gbogbo ẹ̀ fún mi màá tún sọ fún mọ́mọ́ mi pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní àdúgbò lélẹ̀ o bí ọkọ àǹtí yẹn ṣe yọwọ́ ni ẹ̀ wọ́n bá ní problem ilé ọkọ máa wò pé àwòjú ló ń rojú ṣàánú pé ìyá yóò gbọ́dọ̀ jẹ àǹtí súnmisọ́lá gbé ní ilé ọkọ wọn bí mo ṣe mú wọn lọ sí ọ̀dọ̀ bàbá kan t tí mo mọ̀ nìyẹn bá ṣe débẹ̀ bàbá yẹn wọn ò tiẹ̀ ó tiẹ̀ ṣe yánmayànmá níṣẹ́ náà kàn tó gbogbo lébi kọ̀ǹsítúmù ó dàpọ̀ ní tíátà ni wọ́n mi ò tiẹ̀ understand ah mo àwọn pé kí ni mo tún lè ṣe fún àǹtí sún mi nígbà tí wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ o bí mo ṣe mọ̀ lọ sí ọ̀dọ̀ wòlé máìkẹ́ ni ẹ big mom big mom mi wòlé máìkẹ́ rí náà bá ṣe débẹ̀ báyìí bó ṣe gbàdúrà fún wa báyìí gbogbo ibi tí ogun ti ń já big mom bá mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ òun. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun kí ló ṣe náà ṣé iṣẹ́ tí mo gbà ẹ́ fún nìyẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò gbogbo ẹ̀ ló ń mójútó òun àwọn gbọ́lé babaláwo kan òun gbọ́lé wòlíì Michael kan wá ọmọdún mélòó ni ẹ náà tẹ́bílò how old are you tó ti ń gbọ́lé olóògùn kiri ṣé wọ́n mẹ́pẹ́ tí wọ́n máa ti yọjú ọ̀rọ̀ kiri lọ́ọ́ ti máa gbé nǹkan tó kì í ṣe tèèyàn léèyàn lọ́wọ́. tí n bá tún gbọ́ ojú máa gba etí ẹ̀ kí ló ṣe náà hmm, hmm, dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ o ṣọ́ ara ẹ̀ gidi gan ni o the reason tí wọ́n ṣe gbà ẹ́ in the first place kó o máa tọ́jú màámi àìmọ́ ẹ̀ bọ́lẹ̀ tí ń tọ́jú màámi dáadáa inú mi náà máa dùn ni be careful o tí n bá tún gbọ́ pé tún ìrìn òṣì òun mẹ́yàn kiri àbúrò ọ̀gbẹ́gbẹ́ òun lọ kiri ọjọ́ ìlú máa padà sí kútọ́ ní tí mo ti mú ẹ. wọ́n á padà ní. wọ́n á padà bí wọ́n ti ṣẹ́ta àwọn èlò ń ṣe. mo ní mi fẹ́ máa gbọ́rọ̀ yẹn má lè gbá ojú ẹ̀ ṣọ́ra ẹ̀. ṣùgbọ́n mo jẹ́ ìpínlẹ̀ tó máa change. má change ṣé gbogbo aṣọ tí mo rà fún ẹ gbogbo pátápátá ni màá kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ náà oh. mo rú àbúrò bí mo ṣe láṣọ ìkọ́ni ní ìṣó lọ́wọ́ hmm. o tún ní skirt náà hmm. gbogbo wa tight mẹ́lá pápálápá. mo sanra sí i. mo sanra sí i orí òbí orí òbí ibi tó ti sanra sí wàá fẹ́ kí n sẹ́ẹ̀lì lọ sí kótó tó máa fìyà jẹ ẹ́ bẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa ohun tí kéré jù wọn tó ń ṣe yìí o bí a máa lọ ní ṣé mi. sà. Eh, ẹ bọ̀dá jíde àwọn oṣù wà ní bó ẹ bá kó wọlé. olùṣọ́ wà ní ọkọ tí lòun ràn ayé wọn báṣu báṣu wọn lọ lẹ ayé bẹ ní pẹ́ mo ń rí mo ń rí wọn náà. Ah, alàgbà orí ńlá lè ṣe inú ayé mi. olúwa ló ṣe o. ṣe rí nǹkan tí mi ti ẹ̀ lórúkọ lè ṣẹlẹ̀ pé gbogbo wa tí mo ti wù níwá ìdásẹ́yìn yẹn èmi ò nígbà ọpọlọ ń lè forí jì mí o àfìgbà tíyàwó mi lóyún ẹ wò ó bíbélì ní gbogbo wa la ti ṣẹ̀ tí a sì ti kùnà ògo ọlọ́run àmọ́ nítorí àánú àti ìfẹ́ tí ọlọ́run ní sí wa òun ló fi kú lórí igi àgbélébù òun ló fi ra ẹ̀ṣẹ̀ wa nù kúrò síbẹ̀síbẹ̀ ìgẹ̀mọ̀pọ̀ yìí ń gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa náà ìtorí ẹ̀ la ṣe ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa bá ojú rere ẹ̀ pàdé ní gbogbo ìgbà ẹ jẹ́ ká gbé Olúwa ga ẹ wò ó àwọn tó súnmọ́ mi mo máa ń sọ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà wípé kò sí ẹni tí ó ṣẹ̀ tó bá dẹ̀ ti wá síwájú Ọlọ́run tó ti sọ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣetán láti dáríjì ẹ wò ó ẹ ṣàjẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ sí Ọlọ́run àti gbogbo aládé past èmi tẹ̀ ń wé náà ah mo ti báwo mo ti pitú sẹ́yìn o. àwọn tó close mọ́ mi dáadáa dáadáa mo máa ń sọ fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìpè ìpà àti ọ̀nà àti agbára ẹ̀mí ọlọ́run àlàyé eléyìí tí ó fi rà mí padà kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ tí èṣù àti iṣẹ́ ìbí rẹ̀ eléyìí tí mo ti ṣe sẹ́yìn àmọ́ ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa yin olúwa lógo bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ti pààyàn rí. Ah. ẹ má ṣe ẹ má ṣe yé àwọn kọ̀ọ̀kan wà nínú àwọn tí èṣù ti gba ọwọ́ mi gba ẹ̀mí ẹ̀ tí mo ì máa ń rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó dẹ̀ máa ń ba ẹ̀mí fúnra mi nínú jẹ́ àmọ́ ní ìgbàgbọ́ wípé ọlọ́run ti dáríjì mi pátápátá nítorí mo ti wólẹ̀ lábẹ́ àkóso ọlọ́run ó dẹ̀ ti gbà mí. arákùnrin kan wà tí wọ́n ń pè ní Badmus ó máa ń dùn mí Ah. fúnra mi mo pa lójú ọ̀nà. Ah, kí ni mo ṣe kí ni mo ṣe tá ni mo ṣe ẹ jọ kí ni mo ṣe ah, ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ dá mi jìbì ni mo ṣe ẹ jọ ẹ má pa mí ẹ má pa mí. mo máa pa ẹ torí iṣẹ́ tèmi ṣe nìyẹn ok má bẹ mi rojọ́. ẹ má pa mí ẹ jọ. mo tó bá dọ̀rùn tó kó ẹ bá wà á tì wà mẹni tó rán mi iṣẹ́ tó ti yẹ tó bá dọ̀rùn kó lọ máa bá rojọ́ àmọ́ mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run mo yin ọlọ́run lógo èṣù ah, ní agbára kò ní gbàlà ẹnìkan tún sáré wá sí mi lọ́kàn bí mo ṣe ń sọ fún yín wọ́n pè ní ajíṣafẹ́ bíbélì ní àwa tá a bá dúró nínú ọlọ́run ó ní ká mú ìdúró wa kí èṣù kó má bàa ṣe kíni kó má bàa bì wá ṣubú kúrò lójú ọ̀nà náà ẹ mú ìdúró yín o èṣù èṣù lágbára o èṣù máa ń tì yàn gbọ̀ngbọ̀ngbọ̀n ni o ẹ má fi àyè sílẹ̀ fún èṣù láti tì yín gbọ̀ngbọ̀ngbọ̀n ah èṣù ti tì mí gbọ̀ngbọ̀ngbọ̀n rí kọ́lọ́run tó gbà mí kúrò lọ́wọ́ ẹ̀. wọ́n pe arákùnrin kan ní ajíṣafẹ́ ó máa ń ṣoore fáwọn èèyàn ni ǹjẹ́ mọ̀ pé lára àwọn tó ṣoore fún náà ló wá gbéṣẹ́ fún mi pé ká padà nù. ajíṣafẹ́ olójú àánú ojú àánú ẹ̀yẹn ló kó bàbá yìí torí pé mo fẹ́ kẹ́ padà nù mi fẹ́ kó di alẹ́ yìí. bọ́s àti mọ̀wánà ẹ̀yin lẹ́ tírẹ̀n wa ẹ̀yin lẹ́ fiṣẹ́ ilé wa lọ́wọ́ a máa ṣe bẹ́ẹ̀ fẹ́. Oh, ok mo bí mi fẹ́ fọkọ̀ kọ̀ọ̀kan. kò lè ṣẹlẹ̀ bàbá. gbogbo details ẹ̀ máa send ẹ̀ sí whatsapp ẹ̀ ok. nice one bàbá. oh nice one kò sí wẹ̀rẹ̀ later. Malai, give them something like. Oya! gbójú sókè gbogbo ọpẹ́. ṣe ṣé mo máa bá ẹ sọ̀rọ̀ tì ní ṣé mo máa bá ẹ sọ̀rọ̀ tì ní ẹnì ń jẹ́ kó yé wa pé ńgbà tó ń wá nu ayé nìyẹn ta ni òòṣà ṣiṣẹ́ rí ẹ gba ohun mọ́mọ́ mo wá ń bẹ sọ̀rọ̀ sí òun ká gidi borí ṣé o lè rẹ́sì pé wọn náà máa ń bá mi sọ̀rọ̀ tí máa ń gbọ́jà. I don't care. don't care. kọ́lá mi ò kí ẹ tó bá jí orí tó ṣe inú fẹ́ gbà ní kó gbà ọkọ mi mo fẹ́ kó gbà. níwọ̀ o ní ẹlẹ́sìn fún bá mi sọ̀rọ̀ mo ń gbọ́ sí ẹlẹ́nu ṣá èmi wá bẹ̀ sọ̀rọ̀ wá ń o lè mi ò mi ò lè gbà. o lè gbà. ẹ wo ọkọ mi gbogbo nǹkan tí mo bá ní láyé mi ó ní mo fi bàjá tó bá jẹ́ oore tó ṣe fún mi ló fẹ́ bàjẹ́ ní kó wá bàjẹ́ ọkọ mi kó wá bàjẹ́. sùnmi sọlá jẹ́ bá bá ìsọ̀rọ̀ tì ní ẹ mò ń bá ìsọ̀rọ̀ tó ń pariwo mọ́ mi ṣé o yẹ láti pé mi lọkọ̀ ẹ̀ ṣá ẹ ṣé máa bá ìsọ̀rọ̀ tì ní à wọn ló ti tó jẹ́ ká gbàgbé kan yìí olóòní gbọ́ òní gbọ́ òní gbà. ọkọ mi mi ò ní gbọ́ ọkọ mi mi ò ní gbà mi rí nǹkan náà tẹ́fẹ́ fi bẹ̀ mí ní ayé yìí wọ́n tó bá kọ̀ tó fọlọ́pàá mu má ṣe ìdájọ́ lọ́wọ́ ara mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìwà ṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹ èmi ń bá ẹ sọ̀rọ̀ sí o gbọ́ sí mi lẹ́nu àbí ní wàhálà má fẹ́ ṣe ìdájọ́ fúnra rẹ ṣe ìdájọ́ fúnra rẹ ah, ah, kí ló dé kí ni kàn òun ó dé take it easy now òkè tóun náà sì ká gbé òkò padà fọlọ́pàá mu wọ́n mú òun náà wọ́n pa òun náà kí ló fẹ́ gbà lórí ẹ̀ kí Oh, oh, èmi máa ní mò ń bá ẹ sọ̀rọ̀ mo ò ní gbà kí mo kò máa gbọ́dọ̀ ṣẹ ète kété kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ kó forí ara rẹ̀ gbé torí olúwa lèmi bá dúró. ọ̀pọ̀lọpọ̀ èmi ti gbà mo ti gbà fọlọ́hún mo ti gbà pé bọ́mọ mi ṣe kọ ìrìn àjò ẹ̀ nìyẹn kí wá ní wàhálà kí ní ìṣòro ẹ̀ báyìí ẹ́ jẹ́ ká jábọ́ kó nu àpọ̀n tí ó yọ ká mi lákàánú. ẹ wo girama ẹ̀yin lè gbà fọlọ́hún èmi ò gbà fọlọ́hún ṣé ẹ̀yin ò gbogbo nǹkan tí mo ní wòlíì ṣe ni ẹni tó pa ìyá mi tó pa bàbá mi ọmọ títí ẹ wọ́n sọ pé kí n dá kí wọ́n mọ̀ ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ mi ò ní gbà girama mi ò ní gbà. mo dẹ̀ ti pa ìrònú mi pọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan mo ti pọkàn mi pọ̀ sọ́dọ̀ ọlọ́run pé kò sí ohun tọ́lọ́run ṣe tó bá jẹ́ kó fìyà jẹ mí ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn má gbèjà ọmọ mi fílẹ̀ fílẹ̀ mi mo lọ́mọ mi fílẹ̀ má tó mú kóró ló bá mi o. ẹ ẹ grandma mo ti gbọ́ ṣebẹ́ ní kí n má gbèjà ọmọ yín jàmọ̀ ni ẹ ṣebí ọmọ yín nìyẹn màmá tèmi wá ń kọ́ grandma màmá mi ń kọ́ tó ń lọ lọ sọ́run àpàpàǹdodo ṣé yẹ́n mi sọ pé òun ti fẹ́ kú ni kó tó pa ni ẹ gọ́mà ṣé ìyá mi sọ pé wọ́n ayé ayé ti sọ òun ni kí wọ́n lè máìkà kó tó wó òṣùṣù kó tó fìyà mi parí lẹ́kùn ẹ wo gọ́mà ẹni ò ní gbà o ṣé tí wọ́n ní máìkà yẹn tí ò bá dẹnilẹ̀ tó kú mi ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ gbà mí lọ́wọ́ ọmọ yìí kí ló fẹ́ fi pa ṣó fẹ́ lọ yọ̀bọ sí ni àbí kí ló fẹ́ ṣe ó dẹ fi ìjà yìí lẹ̀ kó jẹ́ kọ́lọ́hún ṣèdájọ́ ẹ́ àbí ọjọ́ tó kù tí mo fẹ́ lò ṣé wọ́n ló tún fẹ́ pa mí ni.

mo wá láti wá ṣe ìwádìí bóyá ẹni kankan tàbí méjì láti sọ nípa ikú tó pa olùṣọ́ Michael torí pé olùṣọ́ Michael kò ń ṣàyẹ̀tẹ̀ wà ní ṣọ́ọ̀ṣì nìkan ni ẹ mọ̀ lára gbogbo aráàlú ló mọ̀ lára wọ́n dẹ̀ ní láti mọ nípa nǹkan tó pa olùṣọ́ Michael mo lẹ́kí àwọn ọlọ́pàá gbéra pé ká ṣe ìwádìí nípa ikú tó pa wọn tó gbé mi dé ìbàlẹ̀ nínú ẹ̀ mà. ṣùgbọ́n ṣe rọrọ tẹ́ ẹ sọ yìí a ò mọ kankan nípa ikú Ọlọ́run kó jọ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ ṣe rí àmọ́ nǹkan pa ẹkú ẹ àmọ́ nǹkan pa ẹkú ẹ kọ́kọ́ ni nǹkan tó tó jẹ́ nǹkan tó dùn àwa bí kì í ṣe pé à ń fẹ́ kù láàárín wa àbí ìwọ ni. rárá máa mú un mọ pẹ́ o. wọ́n yí Ọlọ́run ọba tó dá wọn. èmi mọ̀ nǹkan kan pa wọn. Ah! rárá jíde. Ah, ṣé kí n máa sọ̀rọ̀ ni èmi mọ̀ nǹkan kan pa wọn. ọ̀rẹ́ àǹtí péjú àǹtí Súnmisọ́lá àwọn ni wọ́n wá sí church tó jẹ́ pé àwọn àtolùṣọ́ wọ́n jọ ní gbólóhùn ẹ̀fínmílẹ̀ jẹ́ ìsọ̀rọ̀ náà mm-hmm. àwọn àti olùṣọ́ jọ ní gbólóhùn asọ wọ́n ṣe jáde ṣe náà bẹ̀rẹ̀ sí ní pariwo ó máa kú ni àwọn máa pa ẹ́ ni ah, mo dẹ̀ mo mú wọn tì but ariwo pé òun máa kú òun máa pa wọn òun ló ń pa. so ẹ mọ pàǹkan tí ó lead sí ikú Wọlé Michael. dáadáa. kì í dá mi pé ẹ má ní láti ràn wá lọ́wọ́ nípa ìwádìí tá à ń ṣe nìyẹn so máa ní láti ràn wá lọ́wọ́ gan mo really appreciate that but máa ní láti bá a lọ sí station wa ẹ kàn wá bá a kọ statement díẹ̀ nípa kan tẹ́ mọ̀ nípa ikú olùṣọ́ Michael nìkan ó tán. kì í ṣe nǹkan kékeré ni mo máa kọ máa kọ gbogbo nǹkan tí mo mọ̀ ni máa kọ. a máa ní ìdíyìn sá. ṣáàlì máa lọ ní ìsìn. we can go right now. ẹ wo mi. ọkùnrin tó dá yín lójú. ah mo jẹ́ ọmọ kékeré ni. ẹ fi máa yìí sílẹ̀ ọmọ kan tó ń sọ náà ọmọ ọmọ kékeré náà. jílẹ̀ tó kí ni èmi ti ń lọ. ọmọ abáyé náà pẹ́. Ah, thank you so much. Hey! ṣé wọ́n torí ọlọ́run. ẹni ò mọ nǹkan tó ń ṣe o níbo ló ti rí wọn níbo ló ti rí wọn tó ti ń sọ pé òun máa pa òun máa pa òun máa pa àbọ̀ nǹkan ló ti ń lọ yìí. ẹkọ ìkọlẹ ìbọn lọ́wọ́ ló fa ọwọ́ rẹ̀ fa ọwọ́. sọmísọlá ṣé o ti pa àti ìlú ẹ ti mọ oríṣẹ ti jẹ báyìí o ti pa ọkọ ẹlẹ ti palẹ̀ báyìí tó fẹ́ sọ fún mi pé o mọ̀ pé ẹ wọlé market kú. wọlé market kú olúwa o ṣé o onídẹ̀ẹ́lẹ́dá mi máa dúpẹ́ o ẹlẹ́dàá ìyá mi ó máa ṣe o ẹlẹ́dàá bàbá mi ó máa ṣe o ọkọ mi àṣẹ wípé ẹni tó bá ń ṣebi láyé yìí ọlọ́run òkè sí lẹ́yìn ẹ̀ ah lóòótọ́ ni mo gbà ọkọ mi ìyẹn ni wípé Wòlíì Michael àtayé yìí ló ti máa máa kẹsàn ẹ̀ ó ti sọ tẹ́lẹ̀ ẹ̀dá tó bá ti ń ṣe ibi láyé yìí ọlọ́run ò lè sí lẹ́yìn wọn ẹni tó bá dẹ̀ ti pààyàn pípa náà lọ máa pa. kí ló wá fẹ́ kí ẹnu gbogbo tó ń sọ ọkọ mi bó ṣe bó ṣe kú. hello madam o tí òfin ìjọba sọ náà nìyẹn gbígbẹ́ni tó bá ti pa ìdá pànìyàn ìpa ìdá láti pa. Mr. Um, Kọ́lá. kí ni mo lè ṣe fún yín. with due respect um, a máa nídìí ìyàwó yín ní àgọ́ wa. ìyàwó mi kí ló ṣe fún yín. nípa ikú wòlíì Michael tí wọ́n jáde láyé ah. ẹ má bínú ẹ mọ̀ pé olórúkọ nìyí adẹ̀jẹ̀rẹ̀ tá a mọ̀ dáadáa adẹ̀ní fẹ́ ṣe nǹkan tó máa múyún bínú sí àwa ọlọ́pàá ṣẹ̀gbẹ́ ọ̀rẹ́ arábìyàwó agbófinró jẹ́ <laughs> madam with due respect you are under arrest. ṣé orí kan tó ṣẹlẹ̀ báyìí ṣé bó orí kan tó ṣẹlẹ̀ báyìí. ẹjọ́ torí olówó ẹjọ́ torí olówó. madam it is better you keep quiet because whatever you say here shall be used against you in the court of law. ah better you arrest am. ah ayé mi o ayé mi ayé mi ayé mi ayé mi o ah ẹ wo ẹ wo. mi mú kókó ah, ọkọ mi oh, please ọkọ mi don't let them take me mi o mi. ọ̀rẹ́ mi lásán ni mo sọ ọkọ mi ọkọ mi jọtọ ọkọ mi ṣàlàyé fún wọn. mo dé sọ tó mo sọ tó. kókó. madam keep ah. quiet. Eh, station wo ni yẹn ti wá. ọmọ eh, kókó mi bẹ́ẹ̀. ọba ní onímàlú police station onímàlú police eh, station. ọkọ mi mọ́jú kọ́ mú mi lọ ẹ̀dọ́ padà tẹ̀lé mo máa bá ẹ lóhùn. olùdókòwò ni mo sọ ọ́. mo obìnrin ni yín ẹ para yín ẹ má jẹ́ kí n wá rọ̀ fún mi. madam.

Michael àbí nǹkan kan tó sọ nígbà kan báyìí pé kálọ́rì tó ní wọ́n ṣẹ̀ dé àdúgbò wa nígbà kan ń wò pé <laughs> àsìkò tó kálọ́rì ah time is now ẹ jẹ́ kálọ́rì àsìkò tó gbogbo ọ̀nà tó bá mọ̀ kó máa gbà láti bá wa tún gbogbo ẹ̀ tó owó ètò ti dàrú tọ́lọ́ máa fi bá bó ṣe máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ tọ́lọ́ máa fi tuntun ó ti ṣètò ó ti yá kò jẹ́ agbéra ń sìn ká lọ gbà àbọ̀wọ̀ ó yá ó yá ó yá ó ti yá mi báyìí o kò dìde kò jẹ́ àlọ́ mo ṣe tán mo ti ṣe tán báyìí kó wàá bá mi bá ọlọ́run sọ̀rọ̀ níbi tọ́lọ́run ti ń gbọ́. Mm. àsìkò tó fún ẹ láti lọ sọ́dọ̀ òun ní nàìjíríà. àbí. gbèmí rọ tí ọmọ kú àsìkò ti tó láti tó wọlé lọ. ọmọ ayọ̀ ṣorí owó tó ń sọ ló yẹ mi in fact ibi tó sọ dé mo ti yẹ òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń sìn mo ti kó jẹ́ ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ yẹ́bẹ̀ ni solution wa let's go there I am ready ah so so ready gbogbo tí mo sọ tẹ́lẹ̀ mo kò jẹ́ bí a lọ bí a lọ bí a lọ bí a lọ. ìwé ìlẹ́kùnrin tí ẹ̀ sanwó fún ọ inú mi dùn láti sọ fún mi wípé wòlíì máa kẹ́ ọ wọ́n ti jẹ́ ọlọ́run níbi. àwọn iron killers tí wọ́n wọ́n lọ sí ìlú. Wòlé Michael ó kú. Wòlé Michael tí oníka lọ bá ń gbà yẹn tí mo yá tí mo wá sọ pé ká bá ń sìn ó ti kú. God why? God, God why why now? why must he die why now why now ó ṣe jẹ́ ìgbà tí mo ṣe tán láti lọ rí wòlíì Michael ló wá kú why tell me now why he died Oh, no farabalẹ̀ why kí wàá tọ́ náà tó bẹ̀rẹ̀ tó tó yín kẹ́ tó jọ bẹ̀rẹ̀ sí nípa ní discuss jẹ́ kémi àti ẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ tiwa ṣọlẹ́bi tó rí. yes. Eh? ìyà yìí tó gẹ́ ṣó yẹ ìyà ṣe kí ni ìyà yìí ó tó gẹ́ ṣó ní bó ṣe rí mi mo tàka òṣì dànù akẹ́lá mo tàka ìṣẹ́ dànù mo tàka ìtẹ́gbẹ́ àìríná àìrílò mo ta gbogbo ẹ̀ dànù ibi tí gbogbo ẹni pẹ́ mi ti náwó. ṣé wàá rí ikùn tẹ́lẹ̀ ń jẹ bóyá ẹ ó ti bímọ rí ẹ e, ó ṣe kí ni iyín ò ń ṣe pírọ́blẹ̀mù a máa máa paná ṣe ni. màá wá lọ wá káàkiri bí káàkiri ti ná rẹ̀ nù tó ti ná pẹ̀rẹ̀ gidi àwọn tó ti kì dáadáa màá wá gbé kó màá wá fi dé gbogbo inú màá wá sọ́ra mi lóde dé kan. aṣọra tún ìrora rẹ̀ pa ara rẹ̀ náà tún ara pa. God, where is your face? ẹjọ́ tó lọ́wọ́ ẹ ṣàánú kò sẹ́ni tí mo lè sáábà jẹ́ ìnìkan jù náà lọ ẹjọ́ tó lọ́wọ́ ẹ fún. ẹ wọ́n bísà kò sí nǹkan tẹ́ni kí n ṣe tí mi ò ní ṣe kò sí Mr. Um, Kọ́láwọlé nítorí pé mo pẹ́ ni mo ṣe fún yín àyè ẹ̀dókòó níwájú rẹ̀ ẹni fúnra yín mọ ẹ̀ṣẹ̀ tí ìyàwó ń ṣe ẹ mọ bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe tóbi tó wòlíì Michael á sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé ìlú mọ̀ọ́ká ni wòlíì Michael ẹ mọ àwọn alágbára ńláńlá láàrin ìlú yìí tí wòlíì Michael ṣe àdúrà fún tájú àwọn ènìyàn gbà gbogbo wọn tá ni wọn ti dìde wípé kéèsì àwọn nutrients àwọn lè gbọ́dọ̀ fà á lọ síbi tí àwọn gbọ́dọ̀ rí òpin ọ̀rọ̀ yẹn ni. aláàkè ah, ń tọ́ yíyẹ ṣé rí níbi tọ́rọ̀ gbélé dúró yìí kò sí agbára kan tẹ̀mí lẹ̀ sàmọ́. àmọ́ mo ní àwọn tí mo lè gbà yín. kí làwọn ọmọ yẹn sàn. ẹ ṣe àwọn tí mo lè gbà yín wípé ẹ lọ arrange lọ́ọ̀yà tó sound tó dáńtọ́ lẹ́nu tó gbó lẹ́nu tó mọ ọ̀rọ̀ sọ tó mọ wọ́n ṣe ń defend case. tẹ bá ti ṣe yẹn tó bá ti dé court gbogbo tó bá yẹ kó sọ tó bá ti lè sọ tó lọ bá sọ pé ìyàwó máa bọ́ ń bẹ̀ fine ó bọ́ ń bẹ̀ lọ́nà yẹn ṣùgbọ́n wípé mi ní nǹkan tí mo lè ṣe mò ń tàn ìjà ni. kí tún lọ wá lọ́ọ̀yà náà ni ká lọ wá lọ́ọ̀yà ni ọ̀gá ah kò sí nǹkan tẹ̀ lè ṣe fún mi rárá. ẹ mẹ́ta kò kò sí tí mo lè ṣe o bẹ́ẹ̀ ṣe jókòó sí ìgbà yẹn ẹ tún wé sáà yẹn the best thing oníkẹ́ dìde ẹ̀rọ àrẹ́ǹtì lọ́ọ̀yà tó sáà ó ti kọjá agbára mi ah! bẹ́ẹ̀ ni ó ti dókè àti dá padà wálẹ̀ yẹn máa difficult díẹ̀ fún mi torí wípé èmi náà mi ò lè risk iṣẹ́ mi kò yẹ yín. Ah. soso wọ ó bó ṣe mí lẹ́nu ìwọ náà wà wọ báyìí kí ló fẹ́ fi kú èèyàn ṣe kí ló fẹ́ fi kú èèyàn ṣe mo ní kó jẹ́ ká fi dájọ́ lè fọ́ lọ kó lóun kó lè ṣe dájọ́ ìgbà tó ṣe dájọ́ lọ́wọ́ ara ẹ̀. grandma ṣé èyí náà tún gbá mi gbọ́ ni nígbà mo fi gbogbo nǹkan tí mo máa jẹ láyé mi mo fi búra sí fún yìí ibi kan mo pa wò ní máìkẹ́ ibi kọ́ mo ti gbàgbọ́ ló sọ fún mi pé máa gbẹ̀san ah. ó dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo kúnlẹ̀ mo ní má tó jẹ́ kí wàhálà wà lẹ̀ mo pé mi ò lẹ́ni wàhálà tó bá nílẹ̀ tó agbára mi ò ní ká ṣágbára mi ká báyìí. gẹ́gbọ́n ọ̀rọ̀ ni lásán ni mi ò mí ní gbogbo nǹkan tí mo ń sọ ọ̀rọ̀ ẹnu lásán ni gírámà. tágbára mi ká ní báyìí ìwọ ni mo mọ̀ tí mo fẹ́ sá sí báyìí. Ah, grandma òní ọjọ́ àrìnjò ẹ̀yin dẹ̀ ni adájọ́ tí ẹ dájọ́ ẹ̀ mo dẹ̀ rí pé ẹ àgbàlagbà ẹ mo fi yín lẹ̀kẹ́ bá sọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ yẹn so ẹ lè wá máa lọ báyìí tó bá dijọ́ mi ẹ wá rí i right. Oya, Susanna. ṣé nǹkan mi kàn rò ni pé ọba tí ò bá ní olórí irú ọba bẹ́ẹ̀ ò lè lẹ́nu ní àfọ ìgbà kan ni máa ń gbọ́ wípé tọ́gbà kan ọba kú ọba kan ò lè jẹ nísì tí olùṣọ́ Michael tí wọ́n ti lọ síbi tágbà rìn ó yẹ ká ti rí ẹlòmíì tó máa máa darí ìjọ Ọlọ́run ìjọ ò kàn lè wà báyìí gbogbo ìjọ ti túká mọ́ wa lórí ó yẹ kó ti bá wa wá ẹlòmíì o tó máa bá wa máa darí ìjọ yìí o kí ló dé máa ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn ṣé ẹni tó ń darí wa ṣó ń ṣì wá darí ni ṣé bó ṣe ń darí wa kò tẹ́yìn lọ́rùn ni. ṣe rí nǹkan tí arábìnrin yìí sọ kí ọlọ́run kò ṣàánú wa ni ẹ rí i pé látìgbà tí olùṣọ́ Michael tí wọ́n ti kú ẹ rí i pé àyà àwọn akọrin kò jọ mọ́ gbogbo nǹkan ti dàrú àwọn àti ó jẹ́ pé àjọmọ̀jọ náà ẹ rí i pé àwọn ìṣòro pẹ́pẹ́pẹ́ kan ó ti fẹ́ máa fi style wọlé sínú ayé wa ìjọ iná làdẹ gbọ́kànlé ẹ mà ẹ bá wa tètè wá nǹkan ṣe sí i ká lè tètè ní ojúṣe. hallelujah gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ gbogbo ẹ̀ ló nítumọ̀ gbogbo ẹ̀ ló yé mi dáadáa àmọ́ mo fẹ́ kí kinní kan dá yín lójú ṣe rí àìní experience tó òun ló ń dà wá láàmú tó bá yẹ kó ṣe ni experience wa kún dáadáa ẹ̀ rí i pé olùjọ mímọ́ gangan wọn ní protocol wọn kì kan déédéé gbé olùṣọ́ wá sínú ìjọ ẹni ẹ wo ti olùṣọ́ Michael ẹ wo orú òkú tán kú kọ́lọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere káwa tó kù ká má rí irú ẹ̀ ṣé rí a máa ṣe sùúrù gan ni o àwọn tó ń gbé olùṣọ́ wá sínú ìjọ. No wọ́n máa rí i pé olùṣọ́ tí wọ́n fẹ́ gbé wá sínú ìjọ wa ó gbọ́dọ̀ kojú òṣùwọ̀n ó gbọ́dọ̀ jẹ́ ni tí ọ̀rọ̀ ọjọ́ yé dáadáa nítorí pé kọ́ńpútà bá kàn fún wa ní èèyàn kan pé kó kàn wá máa darí wa ṣé mo pé a tún máa padà jókòó irú ìta jókòó yìí èyí náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ má ṣe ká pọ́njú ṣé tẹ bá ṣe sùúrù ohun tí ò tó ó máa tó máa ṣẹ́kù gbogbo ìtí ọ̀nkú sọ wípé gbogbo àwọn ọmọ ọ̀jọ́ wọn ti lọ àwọn oògùn kéékèèké kan kò sọgbọ́n tí olórí ìjọ kan bá kú gbà ìjọ yẹn máa mì but pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run tí gbogbo wa bá ti mọ ọlọ́run tí à ń sìn tá a dẹ̀mí tá a gbàgbọ́ ìjọ yẹn máa padà dúró ni ṣọ́rọ̀ mi yé yín ẹ jẹ́ ká ṣe sùúrù fáwọn tó ń gbé olùṣọ́ wá sínú ìjọ wọ́n láti wo olùṣọ́ dáadáa láti lè rí i pé eléyìí ó kojú òṣùwọ̀n wọ́n tó gbé wá sínú ìjọ wa tó bá kàn gbé nìkan wá fún wa tí àwa gbogbo tí a tó fẹ́ràn ṣe mọ̀ bó tún nǹkan tá à ń sọ yìí náà látún máa padà sọ àmọ́ ẹni tó bá fún wa tó bá tẹ́ wa lọ́nà tó ń bá wa darí ìsìn yẹn déédéé gbogbo ọmọ ọjọ́ tẹ́ rò bóyá ń lọ yẹn ẹ̀rí pé nígbà tó bá tún yá gbogbo wọn máa padà ṣó ti yé wa ẹ ká ṣe sùúrù olùjọ múlọ́nà bàbá wa ṣe lágbára ẹ ti bàjẹ́ kápá Jehovah. àwọn tèmi ló sọ pé kí láwà lọ ṣòkòtò tó sí lápò ṣòkòtò wọn. Hmm, ó bá gómìnà wa lọ bẹ gómìnà wa nínú àpò ṣòkòtò ẹ àṣepọ àwọn ètò. owó lẹ ṣe o àtúnyìn adẹ tún parí ibi lọ́ọ̀gì yẹn ló kù sí. ẹ tún lè e parí báyìí ẹ̀rọ ni anyways mo ìwọ mo notice pé òun lọ sí chọ́ọ̀ṣì ibi tẹ́lẹ̀ mọ́ ṣé o sì àwọn agbọ́lódé ni ṣé kò ṣe pé o ti yọ ọmọ èṣù. agbọ́lódé ọ̀gá máa àfi sùúrù sá sẹ́yìn gbọ́n kan tó ṣẹlẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. wòlí michael ti kú. Ah! oró ńlá lẹ̀ dá. wòlí michael kú. bẹ́ẹ̀ sá kí ló pa wọ́n. nǹkan tá a gbọ́ ni pé ayakela ló pa wọ́n. ayakela ló pa wòlí michael. bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run kí ló ṣe kí ló ṣe táyakela mi ò mọ nǹkan tó ṣe nǹkan tó kọ̀ tá a gbọ́ ni wípé ayakìlà ló pa wọ́n. Hmm. nǹkan tó gbọ́ pé ayakìlà ló pa wọ́n ìwọ ò dẹ̀ mọ nǹkan tó ṣe. nǹkan tó ṣe. o dẹ̀ tó ń parọ́ tolú. wọ́n gbé máa ń sọ fún ẹ mo fẹ́ sọ pé o mọ̀ pé o lè ní wọlé Michael. ṣé mo gbé. ṣé o wọ́n pé irú àwọn wọlé Michael ló ń bá àwọn wòlíì mi jẹ wọ́n máa sọ fún mi pé o mọ̀ owó o mọ̀ ṣòdì ní tèmi kan máa sọ fún ẹ ní pé wọ́n máa ń lọ sọ́dọ̀ ẹ̀ all the time ká tó dá iṣẹ́ ju pé wòlé máa kẹwé bá lọ jẹ́ pé ti jọ o ti tẹ̀lé jáde rí àbí wọn náà lọ́wọ́ ń bẹ̀ ọmọ àpàwọ́ náà ni o. àbọ̀dé ah, pa ọlọ́pàá máa padà mú ẹ ni ìgbà sọ fún ẹgbà yẹn wàá máa ṣe mẹ́lẹ̀ ẹgbẹ́ kan. wọn là sọ ó bá lọ jí mọ́tò tó gàgbà gbé báwo lè rọ́gà lẹ́wọ̀n o. ìwọ kò mọ̀ jẹ́jọ́ lọ idiot. ó máa rojú ọmọ ṣe bí wèrè. ìsàlẹ̀ ìlànà tún. wàá mú kí nínú ìyá yìí ẹ máa ra ọlọ́gà ẹ̀ ń jà mo kò rí ẹyí akọ̀jú mọ́ mi gba ẹ bọ́lọ̀. ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́. dúpẹ́. lọ́sọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ kọ́ mi tán ṣe kọ́ ṣe kú nínú Báwo wá ní ọ̀rọ̀ Sọ́físọ́lá báyìí? Ṣé ọ̀rọ̀ Sọ́físọ́lá? Mm-hmm. Ẹ̀dẹ̀ náà la ṣe wá. Ọkọ̀ ti gba lọ́ọ̀yà fún mi. Fúndẹ̀ jẹ́ pé nígbà fún mi pé ńgbà tá a bá dé kóòtù, màá máa tún mọ nǹkan tó bá máa ṣẹlẹ̀ mọ́. Kóòtù. Ẹ bẹ́ẹ̀ ni màá. Sọ́físọ́lá lọ ilé ẹjọ́ ilé ẹjọ́. ìwọ nígbà yìí la máa tó mọ òkú kan tó bá ṣẹlẹ̀ tá a bá dán bẹ́ẹ̀ lọ́rọ̀ máa lójútùú. ilé ẹjọ́. súnmi sálà àfi kó lọ ilé ẹjọ́ lọ́rọ̀ tó máa lójútùú. Ah, Sọ́nsọ́lá fẹ́ pa mi. Ẹ sọ̀rọ̀ mọ́ mi ó fẹ́ sọ mí sókùnkùn ọ̀sán ni. ọlọ́run kó wa yọ nínú òun gbàdúrà ọlọ́run máa kó wa yọ ní. ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni. Ah. tán bá wá dájọ́ fún tán ló dẹ̀bi wọ́n wá pa. àwọn ọ̀sán kan máa pa o àwọn tó dáná máa dá tó dẹ́mi kan gbàdúrà gbàdúrà àyè lè wà lálàgbára ọlọ́run a ah, mo dẹ̀ sọ tó kékeré mo yán yán yán irọ́ kò bọ́ sí mi lẹ́nu n tó máa dáná n tó máa dáná máa dáná ẹjọ́. tó dáa ni o gbọ́dọ̀ tẹ dáa tó dáa ni. wọ́n bí ẹ fi ayé lọ́kàn balẹ̀ o ẹ wò kóòtù tẹ́ ẹ pé ìtẹ́ ń pọ̀ ju ẹ fi ayé lọ́kàn balẹ̀ o. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì. ṣe ṣe ṣe pé dákẹ́ lórí ọ̀rọ̀ mi báyìí ẹjọ́ ṣàánú mi ibi báyìí ò yẹ mi lọ́rọ̀ tí mi ò fọwọ́ tí mi ò mẹ́sẹ̀. Ah. èmi ò gbàgbé yín o àti ẹ̀ yín èmi pásínálì ọ̀dọ̀ aláàfáà babaláwo ṣọ́ọ̀ṣì gbogbo tí mo máa ń lọ ni mo ti dé even gan ibi tó le dé gan àwọn properties mi mo ti ń dà díẹ̀ díẹ̀ so that a máa gádà owó a máa fi gba lọ́yà tó sound dáadáa á yín fún yẹn ah, ẹ má bínú o ẹ̀yin náà disappoint mi o báwo lẹ́yìn náà ṣe máa pa wòlíì náà bẹ̀rẹ̀ kó yẹ kẹ́ lè pa wọ́n náà ládùúgbò rẹ tó ṣe fún yín tó tún jẹ́ kẹ́ lórí ah, kò dáa. ọ̀sán ah, gbẹ́jú ìwọ náà ti gbẹ̀rí mi jẹ́ ayé mi. bó ṣe pé mi ò gbàgbé ọbọ at least ẹni tẹjọ́ ń sùn tẹjọ́ ń jiyàn ọkọ yín náà wọ́n confam ẹ̀pẹ́ yìí ni pé ojoojúmọ́ lẹ máa ń threaten wòlíì yìí and all that. ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀rọ̀ ẹnu lásán mi ò lè ṣe gógó mi ò ṣe gógó fún ọ̀rọ̀ ẹnu lásán ni mò ń sọ. Ah, dúró grandma gọ́ngọ́ tó ti pẹ́ tí mo ti wọ́n bí báyìí ẹ kí ló dé táwọn náà tún wá wò mí ẹ ṣọ́rọ̀ mi tún sọ̀rọ̀ náà ṣé kọ́rọ̀ mi sọ̀rọ̀ náà ni ẹ. grandma ọkọ yóò sọ fún yín ni. gbé kí ni. ah grandma ti kú o kí bàbá yín ti kick the bucket o. péjú grandma wo nìyẹn. Ah, ah, ìyá dáadé yẹn wọ́n ti kú náà. ó yẹ kókó yín ti sọ fún yín báwo lọkọ yín náà yín máa ń ṣe. péjú grandma wo nìyẹn. ẹ wo grandma ti kú. Ah! ayé mi o. ayé mi o. kílíkílí àníkẹ́ ẹ̀ máa dùn gan kẹ́. mọ́mí mo ti ṣe tán mà. péjọ ṣe tán. bẹ́ẹ̀ni. ó ṣọ̀pọ̀ ṣe tán. bẹ́ẹ̀ni. Hmm. tí máa wọnú ilé lọ má yẹ kí n ríṣẹ́ jàbàjàbà tó bá ṣe síbẹ̀ o. ẹ tẹ̀lé rí mi. Hmm. bẹ́ẹ̀ni ma. Hmm, mo trust ẹ lọ tí wàá jẹ́ ti ṣẹ́ ìrùn wọ̀ ṣe dáadáa. bóyá máa lọ léǹgbà yẹn bí a mọ sí náà máa ní ìdẹ ṣùgbọ́n. gbígbó mi má bínú. kí ni ẹ mo need help kékeré látọ̀dọ̀ yín ni mà. pé ju o tún ní ìdòwú àbí. ok èlò ló fẹ́ this time around. mú mi kàn ní ìṣe owó kan lọ. Mm-hmm. kí wàá ni. nípa ọ̀rọ̀ àǹtí tí mo sọ fún nígbà yẹn àǹtí Sọ́misọ́lá. àǹtí Sọ́misọ́lá. ẹ bẹ́ẹ̀ ni mo ti ẹ̀ ń pé mo fẹ́ fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ kí n lè ṣàwò ilé ayé pé kí wọ́n bẹ̀rẹ̀ látòrí kéèsì wọn. mọ́mí àti súnmisọ́lá tó jẹ́ pé wọ́n lè pa ẹ̀fọn àti súnmisọ́lá wà láìtàlà ìtẹ́fọn bá ń jẹ wọ́n máa ní à ẹ̀fọn o kò ní ìyá o kó mu ẹ̀jẹ̀ àwọn o kó máa lọ pátápátá àwọn máa ra prastamol o wọ́n bá ṣáà ní ọ̀dọ̀ wòlé mẹ́kẹ́ tí mo mú wọn lọ́gbà yẹn pé àǹtí súnmisọ́lá pa wòlé mẹ́kẹ́ mo ní hà àǹtí súnmisọ́lá pa péjú sọ péjú. Ah, apààyàn lẹni tó ń pè ní Súnmisọ́lá Ah, so dájúdájú tí Súnmisọ́lá bá ń pààyàn wọ́gọ́gá pààyàn ni ẹ. rọrọ o ṣé dọ́kúra yìí kiri ni. rọrọ o mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àǹtí Súnmisọ́lá wọn ò lè pààyàn tó yẹ mo ṣe fẹ́ kẹ́ bá mi gba lọ́ọ̀yà fún wọn bí lọ́ọ̀yà ẹjọ́ máa ń rìn kiri ni wọ́n lè pààyàn. ẹjọ́ máa ń rìn kiri. bẹ́ẹ̀ ni ma. ṣùwárí ẹjọ́ máa ń rìn kiri tó sọ yìí ó ti fi implicate ara ẹ̀ nítorí èmi lè pe àwọn ọlọ́pàá wá ń sìn máa sọ fún ọ wípé ẹjọ́ máa ń rìn kiri ni o tó túmọ̀ sí wípé ẹni tó kú o ẹjọ́ mọ̀ ń pa ẹ̀ lọ́wọ́ ah! wà arrest wọn náà. kí mo mi mi mi mo ń kọ́. Hmm. péjú ó ń ni mí lára o àwọn ọmọ tí mo bí ò ní mí lára o báwo ló ṣe mo máa ní mí lára náà. mi kò sí nǹkan. ṣebí ṣé lórúkọ ṣe ní olówó. kò sí nǹkan kan mú kan fẹ́. dídá gbà ẹ ní blow. ṣé o sọ ní kí wàá ṣe nìyọ́ máa ṣe ibi tó ní kò sọ ló bá ṣọ́ ó dẹ̀ pé o ti tó àsìkò tí màá da ẹ padà sí kó tọdún ah. àbí kí n lọ tiẹ̀ mọ́lé káwọn tó dé kọ́ máa wá ẹ kiri ah. kọ́ máa gbé ẹ mọ́ gbàgbé ẹ bẹ́ẹ̀. ẹ eh, mọ́tì mi mo lè mọ́tì mi mo lè mú kan sọ pé bí ọkọ gba lọ́yà fún wọn ni mọ́tì mi mo lè mi fẹ́ padà sí. ṣé owó tí àwọn ẹbí ẹ tó ṣe sí mi lọ́wọ́ iṣẹ́ owó tó ṣe sí mi lọ́wọ́ ní kẹ́mi gba lọ́yà ó dẹ̀ kó crazy my friend get out my side get out my àwọn ògúndé ló bá di stupid girl nonsense. afa ìjọ ìṣòro kékeré kan ni mo gbé wá sí ọ̀dọ̀ yín lórí ọ̀rọ̀ àǹtí mi ni um, àǹtí yẹn kò ń ṣe pé ìyá àti bàbá kan náà ló gbé wá kò tẹ́ ń ṣe pé bóyá fámìlì ṣùgbọ́n àǹtí àdúgbò ni tó dẹ̀ yẹ kí gbogbo nǹkan tí n bá béèrè lọ́wọ́ pátápátá náà máa ń ṣe fún mi ìṣòro wọn dẹ̀ ti di ti tèmi ṣòro tí mo dẹ̀ ń sọ ń pa yìí wọ́n ti wà ní ẹ̀wọ̀n already wọ́n ti dá ẹjọ́ ikú fún wọn. láàyè láàyè ló dá. ṣùgbọ́n torí pé wọ́n lóyún sínú ni wọ́n ṣe tí ì pa wọ́n ní tó bá bímọ wọ́n ṣe máa pa wọ́n. mo dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n ṣẹ̀wọ̀n lé lórí lórí ọ̀rọ̀ pé wọ́n pààyàn àbí wọ́n pààyàn ni àmọ́ àǹtí Túnmisọ́lá èmi lásán náà ni ẹ̀fọn báyìí wọn lè pa. nǹkan tẹ́ bá mọ̀ pẹ̀lú bá wa ṣe sí tí wọ́n fi ní pa wọ́n káṣíìrí ṣáàtù oh jọ ń tó lọ náà àfa ìjọ. wọ́n ti ń bẹ lẹ́wọ̀n Allah akbar ẹ wo kò sí tí ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n lọ́jà ìgbà yín lámọ̀ràn kan ẹ yé mọ fi taratara bẹ̀rẹ̀ èèyàn jẹ inú dìnyín ẹni tá à ń sọ yìí pé kò lè pẹ̀ fún tí ò bá lè pẹ̀ fún tó lè péré ńkọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ọlọ́run kò aṣọ náà. kí ló kọ àǹtí òun. Súnmisọ́lá. Súnmisọ́lá. ẹ̀mú kan. Súnmisọ́lá. ah ah ha ha ah allah akbar. ọ̀rọ̀ kan tí kò ní ti pààyàn. allah akbar. ti pààyàn. ẹ ẹ dúró lóyún ló máa gbọ́dọ̀ gbé mi lójú àti súnmi ti pààyàn. la ilaha illallah oh. ah Allahu akbar. Allah Allah Allah. tó ẹni tẹ́ ń sọ yìí. wọ́n ti pààyàn. kò mọ̀ kankan lóòótọ́. sọ ń sọ àti súnmi ẹnu ni ẹnu ẹnu lásán ni ń sọ. So kódà kò mọ nǹkan kan nípa àkó ẹ̀mí náà ah. ṣùgbọ́n ẹnu ẹnu yìí ni. tó láti kó wọn yọ kò nira fọlọ́run láti ṣe wàmọ́ dáálíkà lọ́láyé bí aziz. Hmm mélòó mélòó orú ẹ̀tọ́ lọ́wọ́ bá ti ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọlọ́run bá ọba tó ṣe kókò ti dágbára ẹ̀ òkà wà wúwo alákòlè ń ṣe é kọ́ ní èrò. àkíkà. a bẹ ọlọ́run ẹ á tẹ̀ láti ọlọ́run tó ní àdìwú ní astajib lakum. Hmm, Allah. ọlọ́run ní ẹ pè mí kì í dá yín lóhùn. Hmm. a wà bẹ ọlọ́run. sẹ́rí àwọn ṣètò àdúrà ọjọ́ méje la fi ṣe. ọjọ́ méje tó bá di ọjọ́ keje ẹ̀yin ò wá wẹ́ nìkan kúnra yín ẹ jọ wa ẹ pẹ̀lú wa tá a bá ti parí àdúrà yìí Allahu Akbar pẹ̀lú ògo Ọlọ́run bí kúndúrátì láì tààlà ẹ wà dúpẹ́. àfàyè ṣe wà mo dúpẹ́ o ṣùgbọ́n ṣe lè ṣe fífọ̀ kan fún mi sà. mo tó di kójọ́ méje yẹn máa pé ṣe lè tẹ̀lé mi lọ sí. gbẹ̀wọ̀n tó wà pé kí n kó tó wà lọ́wọ́ yẹn sọ fún yín pé àwọn kọ́ náà pa èèyàn yẹn o. Ah! òótọ́ ni o ẹ dákun bí bá wá débẹ̀ tí mo sọ fún wọn wípé ẹni tẹ́ ẹ mú sọ́dọ̀ yìí kì í mọ̀ sóun ni ó pa ẹni tá à ń wí yìí bí wọ́n bá wá bí mi pé ta ló pa kí ni kí n wí. <laughs> gbogbo àlè Mustapha tẹ̀ ń sọ iná tẹ bá sọ ó yẹ kí kinní yẹn lè sọ jáde pé Súnmi kọ́ ló pa Wùnmí o. òótọ́ lẹ sọ bí ìgbà wo ni wàá wò pé ká lọ. ẹ bá lè tẹ̀lé mi náà ṣe máa dúpẹ́. Ah ṣe rí àdúrà kan tí mo ṣe lọ́wọ́ nísìnyí ogójì ọjọ́ àtọjọ́ kan nílò. forty. bóyá tẹ bá lè padà wá nígbà náà á wà jọ lọ. ó dà ẹ má bínú àdúrà ọlọ́jọ́ méje tẹ sọ pa máa ṣe yẹn ṣíbí kò la àwọ̀ ẹ̀ lọ torí mi ò fínú tèmi ṣe o. ẹ má ṣe yọnu kò láwọ̀ ẹnu ọlọ́run ó gbà fún wa. láyé mo lérò yìí pé ẹ fi kankan parọ́ nínú gbogbo nǹkan tí ẹ sọ yìí kó tó yẹ tó lẹ sọ. òun nìyẹn o òun nìyẹn lọ́ọ̀yà o. ẹjọ́ àpààyàn ni wọ́n máa bá ìyàwó yìí ṣe. ẹ ẹjọ́ àpààyàn. it's a murder case yes. murder case kó mọ̀ nǹkan kan pa ẹ lọ́ọ̀yà ìyàwó mi ò mọ̀ nǹkan kan pa ẹ ẹ ọlọ́wọ́ má jẹ́ kí ọ̀rọ̀ ogun àkóbá dàbá ọlọ́wọ́ má ṣàánú mi bá torí ọlọ́wọ́ ẹ ṣàánú mi. ṣe rí lójú tiyín lè ti wò pé kò mọ̀ nǹkan kan nípa ẹ̀ but nínú gbogbo àlàyé tí ẹ̀ ń ṣe yẹn eh. èmi ti underline àwọn nǹkan kan tí mo fi mọ̀ yìí pé ìyàwó yín ti jìn sínú òfin ẹ̀ṣẹ̀ yẹn ṣé rí wòlíì Michael tẹ ní òkú yìí eh. ẹ ní ìyàwó yín lérí sí i eh. pé òun máa pa á. Ah ó dẹ̀ kú. ẹ wo bí ṣé eré ti wọlé mákẹ́tì ẹ̀ sọ yẹn ó kàn ń sọ̀rọ̀ lásán ni òun ọ̀gbẹ́ kan tó ń sọ yẹn ó ṣe ó ṣe kíní nítorí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi ó kàn sọ̀rọ̀ tiẹ̀ lásán ni. lójú tí ń nìyẹn bọ̀ tí lójú òfin kò kàn sọ̀rọ̀ lásán so nǹkan tí ó wà ń bẹ̀ ṣe rí èmi máa ń sọ kíní kan kí any good lawyer kó tó lè win ẹjọ́ fún yín ó ní àwọn set of people mẹ́rin kan tó gbọ́dọ̀ rí bí ọ̀tá ẹ̀ tó máa mú bí iṣẹ́ gidi. Mm láti lè win case tó kò ń ṣe rárá number one opposite lawyer tí wọ́n jọ wà nínú kéèsì yẹn ó gbọ́dọ̀ rí bí ọ̀tá ẹ̀ tó máa mú wálẹ̀ ẹni ṣe rí adájọ́ tí à ń rojọ́ níwájú ẹ̀ a gbọ́dọ̀ mú wọn bí ọ̀rẹ́ wa a gbọ́dọ̀ mọ̀ yìí pé ọ̀tá kan tá tó máa mú wálẹ̀ ni ṣódi méjì àwọn èrò wòran tó wà ní court they are not our friends ah. ìkẹrin mo fi pamọ́ ah. ẹ̀ sí ní system wa iṣẹ́ ìyanu yín ní seven hundred thousand naira. seven hundred thousand seven hundred thousand lọ́yà ẹ̀ má ṣe bá ẹjọ́ ẹ̀ ṣàánú mi. tẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ tí ò bá sí torí ẹni tó rìfà yín wá bí màá gba one point two million naira fọ́rọ̀ kéèsì. one point two million one point two million ah mo dẹ̀ sọ fún ọmọbìnrin yìí tó mo dẹ̀ sọ fún tó ó ṣáà máa sọ̀rọ̀ oríṣiríṣi ṣáà jáde lẹ́nu níyàwó lé ah ṣé ní kan tó kó mi sí báyìí torí ọlọ́run ah, ó dẹ̀ madam ṣe rí tó bá jẹ́ seven hundred thousand yẹn náà ni nítorí wọn bá sọ pé èèyàn máa ṣe máa ṣe náà ni ẹ má wọlé máa fún seven hundred thousand ah. ẹ mọ́kọ́dẹ́ kan máa ṣe fún mi ẹ kò má bá mi yọjú sí i inú àhámọ́ tó ń fi sí yẹn kí bá mi yọjú sí ìyàwó mi kó má tètè máa lọ lù tàbí kó má lọ fi kan burúkú gún lára ẹjọ́ ìṣàánú mi bá mi yọjú sí. gbogbo yẹn kéré ẹ bá tún kó àwa níṣẹ́ tiwa gbogbo ẹ̀ náà ni a ti ṣáàjì mọ́. ẹ ti ṣáàjì mọ́ ẹjọ́ tó lọ lọ́hùn ṣe é bá tún parí iṣẹ́ yìí náà ah, èmi náà máa tún mọ̀ nǹkan tí màá tún ṣe. kò sí wàhálà ọlọ́run fún ẹ ṣe jẹ́ ká fi owó ẹ lọ́lọ́run lọ́wọ́. ẹ ṣe gan ọmọdé pẹ̀lú ọ̀rẹ́ mi ẹ ṣe o. alẹ́ làgbà ọ̀ ẹ̀rọ tí ọ̀yọ́ ẹbí o ti láìkì ìjà ju kí ló dé. ẹ ṣáà pé ó fẹ́ fọ́ mi lójú ni. ìdè máa ní sùúrù èyí máa ní sùúrù gbogbo nǹkan tá ti ń ṣe látàárọ̀ à ń jọ à ń yọ̀ ẹ ń ṣe ìjà ìkẹlẹ̀ tó fẹ́ gba gbogbo ẹ̀jẹ̀ báyìí nìkan. wọ́n jó fún mi jáde kó gbé ní ẹfẹ́fẹ́ mọ orí rẹ̀ gbé gbé ìwọ náà kó mọ́lẹ̀ kó jẹ́ ká rí ẹ kó mọ́lẹ̀. orí ìdáyé láàárọ̀ ẹ̀ ta ló gbó sókè oge tìyín náà fẹ́ dé ẹ̀yìn Súnmisọ́lá wọ́n pè ẹ́. ìwọ náà máa lọ. Súnmisọ́lá wọ́n pè ẹ́ lọ́hùn níṣó. ǹjọ́ kí tó jẹ́ mi ló ń gbé. Súnmisọ́lá ọ̀nà rèé and again ẹ̀yin ti yín gbogbo ilé ìtẹ̀sẹ̀ yìí mo padà bá mú yín ó dà gbẹ̀yìn ló kàn ẹ mọ̀. ọ̀gá wọ́ndà. ọmọọṣẹ́. ẹ fẹ́ fún wa lówó. o lè rí. Súnmisọ́lá nìṣó. ẹ jọ̀ọ́. o fẹ́ tọrọ owó. mi ì tọrọ owó a ní di búrẹ́dì pẹ̀lú àkàrà àti pure water. mo tún sọ lẹ́ẹ̀kan sí i o lè rí. ẹ̀wẹ̀ má ṣe yẹn o. máa lọ fọkàn balẹ̀ mo wà lẹ́yìn ẹbí kẹ́ máa lọ. a ní máa lọ sẹ́ẹ̀. máa fọkàn balẹ̀ mo wà lẹ́yìn. ojú mi ṣe báyìí ṣe báyìí lọ mo wà lẹ́yìn. àṣegbè kan ò sí àṣepamọ́ lọ́wọ́ ohun abáṣe lọ́nìí o àwọn kọ́rẹ́ gbọ́dọ̀ lọ ohun gbogbo. Kọ́lá mm, ẹ kú àtàárọ̀ mo rò pé rí bí gbogbo nǹkan ṣe lọ sí ní kóòtù lẹ́nu. ṣe rí victim nínú issue yìí kò ń ṣe èèyàn kékeré rárá kọ́tẹ́yìn náà mọ̀ ni oríṣiríṣi petition ló ń wọlé tí nǹkan tí mo tiẹ̀ torí ẹ̀ pè yín sìn ni pé mo fẹ́ fáìlì àwọn counter motion kan ó dẹ̀ máa ná yín lówó ẹ máa ní láti drop bí wọ́n bí one m. ó dà pé ẹ fẹ́ máa múnú bí mi chief ẹ ròyìn pé ọgbọ́n àríkèrèkè kọ́ la dá ni tí ò bá sí gbogbo ọgbọ́n ta dá tá a fi rí àjọmẹ́ǹtì gbà lẹ́ni ṣe ròyìn pé ó easy ni mi tiẹ̀ mọ ibi tí a fẹ́ tẹ̀síwájú sí ni kò ṣe dọ́gbọ́n láti adjourn case yẹn so iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi tí mo fẹ́ ṣe ṣé kí n gbé fáìlì yẹn sí ẹ̀gbẹ́ kan. kò sí problem ọlọ́run àbá yanjú gbogbo ẹ̀ ẹ ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi mi ò ṣe máa ń sọ ẹ dé nice day chief. ọ̀hún àbáṣe lọ́nìí o gbogbo ó dọ̀rẹ́. ohun gbogbo tó wà láyé wọn wọn ní ìfọ̀rọ̀ kí ni nǹkan kí ló ṣe ẹ́ sìn. mo lè lẹ́dí aláburúkú kan mo là. sọ́sọ́lá ok irú àlá wo ló lánàá. mo lálàá gbé wọ́n pa mí. pẹ̀lú nǹkan tó fọkàn sí ló fi ń lálàá ìwọ náà tó sùn sínú òru ti mọ̀ pé wàá lálàá. mo ṣe sọ bóyá nùhùn tó wà ló jẹ́ kó máa lálàákàlà ọ̀hún tiẹ̀ lè pẹ́ ìwọ ṣàwìwò jẹ́ ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ṣó yẹ ń sìn. ọkọ tó ṣe é ah, ah. ẹ jẹ́ ká tó kúrò bíbá yín ah, ẹ jẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra rọra try kò dìde dìde pẹ̀lẹ́ wọ́n máa gbéra ẹ̀ ní o try kò dìde pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo sọ fún ẹ má máa sùn ẹ ní àwọ pẹ̀lẹ́ eh? pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bóyá jọlẹ jọlẹ. kò tí kò lópin kò sóhun tó ní tí kò lópin ohun àbáṣe ohun àbáṣe ọ̀nìyàn àkọ́rẹ́ tó bá dán. bó bá ṣe rere ọmọ akáyìí bó bá ṣe bí ọmọ akáyìí àṣegbè kan ò sí àṣepamọ́. bẹ́ẹ̀ ni sá. ṣé ìwọ ló pa èmi ni sá èmi mo pa wọn o bẹ́ẹ̀ ni sá. kí ni ìfẹ́ tó ṣe fún ọ. olùmọ̀ẹ́kẹ́ ò ṣẹ̀mí rárá iṣẹ́ tèmi ṣe ni bá ti ní kí n pa ìhun máa pa ni. nígbà tí mo fi wà lójú ayé gbọ̀ngàn iṣẹ́ tí mo ṣe nìyẹn kódà mi ìmọ̀kan tó gbé mi débi báyìí tí mo kàn fi wá ń kà fún yín tí wàá kí n ṣe bẹ́ẹ̀ gan ni tó bá ní kí n pẹ̀yìn gan mo lè pa yín sà. àbúrò ilé ní pápọ̀gà. bẹ́ẹ̀ ni sà àtẹ̀yìn gan pàápàá sà. ọ́fíìsà ọ́fíìsà it's okay. so tó bá ní kó pa mí lè pa mí àbí. Ah, mo ti pa yín gan sà. Ah. so ìyàwó yìí mo jẹ tó rẹ rárá ah. sá. ẹ gbà mí lọ́wọ́ ìwèrè yìí kẹ́ ẹ̀ ọ̀gá. ọ́fíìsà jẹ́ ó sọ̀rọ̀ my friend mo ní ta ló rọ ẹ wípé kò lọ pa ah, my friend. that you talk right now mo lójú àánú mo lè fìbọn fọ ẹsẹ. òtítọ́ bá lórí sùkúù iná ẹ tún kẹ́kẹ́jì ọkọ̀ kọ̀ọ̀kan tẹ̀ ṣe yìí ó ṣòkòtò wa ẹ̀ tàn wọ́n lẹ́ẹ̀kan àbí ẹ̀ torí gbogbo nǹkan tẹ̀ ṣe yìí ó yí wa. madam. sir nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lè má yé ẹ̀yin bọ̀ ó yé àwa àtòun. jíde. arákùnrin tẹ́ ń wò yìí lọ́jọ́ kìíní àná tí mo wá sí ibẹ̀ láti wá ṣe ìwádìí nípa ikú tó pa olùṣọ́ Michael ẹ wà níbí ìbàdí onípe ojú pé òun ní nǹkan kan láti sọ nípa ikú alàgbà náà. àbálọ àbábọ̀ ìwádìí tá a ṣe lórí nǹkan tó ń fún wa. mo lè ká mọ̀ yìí pé arákùnrin tẹ́ ń wò yìí ìyẹn mú Olùṣọ́ Michael. Ah. broda Jídé wọ́n mọ̀ nípa kú Olùṣọ́ Michael. absolutely. sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ló sọ̀rọ̀. ṣẹ́rí lójú tí ni <laughs> wọ́n jẹ́ èèyàn gidi. ṣẹ́rí ọ̀gbẹ́ni tẹ̀ ń wò yìí ẹranko nínú àwọ̀ ènìyàn ni. Ah! Ah! imú mọ̀ níkà o imú mọ̀ níkà kò jẹ́ kéèyàn gbóòórùn àṣẹbí adẹ̀jọ́ ń gbénú àyíká yìí

tẹ́ bá ṣe ń gbé dé station bá òfin mọ́sẹ̀ ní kẹ́kọ̀ọ́. mr mọ̀pá nìyẹn. àyè mo pè é. ẹ ẹ jọ sa ah, ah. ẹ ẹ jọ. ó tàn. o ṣì mú ìbí bá rẹ. ẹ jẹ́ kó pa ẹni bá ti pààyàn pípa ni ẹ jẹ́ kó pa kó pa dànù ni. ẹ rojú ògùn ṣe rí. ẹ jẹ́ tó ráyè. ta ló ní kò yá. wọ́n ti ẹ̀ ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọ́n tún mú kó. olótìwọlé michael dami òun ni mo dá wọn nítorí àwọn ni wọ́n sọ mí sínú òkùnkùn ọ̀sán tí mo fi da láìlára tí mo da láìlẹ́bi àti ọmọ ọdún mẹ́fà ni mo ti da láàrin kiri nítorí àwọn ni wọ́n pa bàbá mi. bẹ́ẹ̀ ni sá. pẹ̀lú àlàyé tó ṣe fún wa yìí kí ni ìdánilójú tí wọ́n fúnra rẹ̀ dì mọ́ pé wọ́n lè má kẹ́lẹ́ padà ẹ ṣe gan sa ní ọjọ́ kan. èmi tẹ̀ wo yìí mo ti mo ti pitú sẹ́yìn o àwọn tó close mọ́ mi dáadáa dáadáa mo máa ń sọ fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. gbogbo n tó sọ yìí. tó jẹ́ kó yẹ wa wípé n tó gbọ́ òun yẹn. èmi rò wípé kò yẹ kó tó ohun tí òun máa rò wípé ó yẹ kó gbégbèsè tó gbogbo báyìí àti wípé kí nìdí tí ìwọ fúnra rẹ ò fi wá ẹ̀mí fi ọ̀rọ̀ yẹn lọ kó tó lè pé gbégbèsè tó nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn sá mo fi ọ̀rọ̀ yẹn lọ àǹtí kan tó wà ní chọ́ọ̀chì ọ̀dọ̀ wa àǹtí Deborah. ó jẹ́ yàrá fún mi pípé mo lè Michael ni wọ́n padà dé. <laughs> mo lè Michael ló padà dé ní bọ̀dá jíde. Ah! Ah! ẹ kí lẹ́yìn wá fẹ́ ṣe. kò tiẹ̀ wá yé mi mọ́ òye yín mọ ẹ mọ nǹkan tẹ lè ṣe padà bó ah, ah, bíbélì lè sọ yìí pé téèyàn bá pààyàn wọn máa pa òun náà padà ni ṣé rí ẹni tó pè ní olùṣọ́ Michael yẹn èmi ò gba tiwọn mi láìkì wọn rárá nítorí tó ti gbé wọn dé ìjọba yìí tí wọ́n ti introduce ẹjọ́ ìmọ̀ tí mo lórí burúkú ẹ̀dá pé bó ṣe wà yín ayé assassin ayé àtọ̀ iṣẹ́ ọmọ pé wà ń bẹ̀ lọ́jọ́ ìtọ́ ń nà ká sí mi pé mi èmi di ogun ọkọ mi mọ́lẹ̀ èmi o èmi mú kíní ọkọ mi dání mi ìjẹ́ kó lè ṣe iṣẹ́ ọmọ pọ́rọ̀ yẹn ló di nǹkan tó fi lé mi kúrò lé ọkọ̀ dì sí tí mo fi kẹ́rù wà ń gbé nínú chọ́ọ̀chì ó ti lé mi kúrò nílé ọkọ mi báyìí sí inú ẹ̀ ti dùn èmi gan mi ìfojú re wò wọn bí kọ́kúkọ́kú ni kí wàá lẹ́yìn wá bẹ́ ṣe báyìí. láàánú mi tó rẹ̀ mo ṣe fọ̀rọ̀ lọ yìí kò yé mi. iye yín ẹni tó bá fọ̀rọ̀ lọ yàn ó fẹ́ mọ nǹkan tó fẹ́ sọ ni ṣé ti bá advice ń ṣe máa gbọ́. máa gbọ́. ok ṣé mọ̀ yí pé ẹni tó bá fi dà pa èèyàn ìdà náà ló máa fi pa bẹ́ẹ̀ ṣe wà yìí first come first serve ni ẹni bá yára báyìí òun lògùn máa ń gbé làwọn Yorùbá sọ tẹ́yìn ò bá pawó lé Michael Wòlíì Michael àpàyàn ah. ìjẹ́mọ̀dì ìjínípẹ́ ti mọ síkírìtì yẹn tó bá dẹ̀ fi lè mọ̀ yí pé ẹ ti mọ̀ pé òun lòun pa bàbá yín bó ṣe máa pa yín òun ló ṣe máa máa wá torí òun náà ní fẹ́ kí àṣírí òun tún kò ní fẹ́ ṣẹ̀wọ̀n. Ah. òótọ́ ni síkírìtì ni tó bá dẹ̀ ti lè mọ̀ pé ẹ ti gbọ́ ẹ̀yin náà ń lọ nìyẹn. Ah. àmọ́ tó bá tẹ̀ bí ẹ mo fẹ́ pa wọn mi mọ̀ bí mo ṣe máa ṣe. wàhálà òun ló easy jù bọ́dájídé òun ló easy jù èmi á mú yín rìn máa mú yín dáhùn lẹ́dùn kan tó jẹ́ pé tí wọ́n bá pa wòlíì Michael wọn ò ní ẹ́fà títí ayérayé ronú dọ́dọ̀ yín pẹ̀yìn lẹ́pa wọn ẹ gbà bẹ́ẹ̀ èèyàn tèmi nìyí ó máa padà dì yín just like that àtẹ̀wà máa sọ pé lérí kejì sì já àwọn máa gbọ̀n lórí ìdúró báyìí pẹ̀lú bó ṣe ga ẹ̀ kó mọ̀ nǹkan kan. bọ̀dá yàgò fèṣù bọ̀dá yàgò fèṣù bọ̀dá yàgò fèṣù. aṣọ fẹ́ pè mí pa ni ṣé mi gbọ́ ọkọ tó ń sọ ni mi gbọ́ ẹ̀ iṣẹ́ kan ni mo fẹ́ kẹ́ bá mi ṣe ẹnìkan ló fi ọwọ́ la gbá mi lójú ẹni tí mò ń sọ yìí òun ló pa bàbá mi. ó pa bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni. kò wá sílẹ̀ tó fẹ́ fi sin bàbá ẹ̀. ilẹ̀ ta lè fi sin wọn wà kódà àti sin wọn nítorí wọn ti kú tipẹ́. ó ti pa bàbá ẹ̀ tipẹ́tipẹ́ nìyẹn. ó ti pẹ́ àṣírí ọ̀rọ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ tú sí mi lọ́wọ́ ni ìwọ fìjà fọlọ́hún jà. tí n bá ní kí n fìjà fọlọ́hún jà èmi náà mọ èrò tí ó wà nínú ẹnìyẹn sí mi ọmọ ṣe ní kí n wá sáde yín pé ẹni tó bá yáwọ òun ni ògùn ń gbé. ẹni tó bá ṣe kí ni. ẹni bá yáwọ lógùn ń gbé. ọmọ ọjọ́ mímọ́. yàgò fẹ́ṣù. ọmọ ọjọ́ mímọ́. yàgò fẹ́ṣù. ẹni bá yáwọ. òun lògùn ń gbé. ń pọ̀ fọ̀. fọ̀kọ́. ọmọ ọjọ́ mímọ́ ń pọ̀ fọ̀ lọ́wọ́ abẹ́ kí n ṣe fún ọ. bí mo ṣe ń rí òun nínú mi máa ń bàjẹ́ wọ́n fẹ́ kẹ́ bá mi mú kúrò. o fẹ́ pààyàn. ẹni tó gun ló pa bàbá mi. aṣọ funfun ló wọ yẹ́yẹ́kún lẹ́mí ìdáríjì. Ah! inú jí gan o. àríwì táwa ń ṣe ni bàbá ìpanu nǹkan mo lè ṣe torí kò tó ń rán mi àtijọ́ àti mu tèmi náà ni àmọ́ abẹ́ ṣe àmọ́ anú ẹ lówó. mi kọ́ yé kíyè tó máa ná mi ẹ sábà mi mú kúrò mi kọ́ yé tó máa ná mi. o kọ́ yé tó máa ná ẹ. mi kọ́. tó bá ti ṣe tán tó ti fẹ́ ká bẹ múṣẹ́ tán kó o mi wá kó mú pásítọ̀tì wa ìtókù kéré. arákùnrin o bá ti take it easy now ìgbésẹ̀ tó gbé yìí ó ti di jù ìgbà tọ́rọ̀ rí bó ṣe rí yẹn tó fi ọ̀rọ̀ lórí tó fi ọ̀rọ̀ lọ tí wọ́n dẹ̀ gba ẹ ní àwọn àmọ̀ràn kan tó wọ̀ ó ní ó yẹ kí wọ́n fúnra rẹ̀ rò dáadáa ó ti ẹ̀ gbìyànjú láti wá fi ẹjọ́ arákùnrin sùn kí ìjọba bá ẹ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ now you take law into your hand can you imagine sórí tó ṣe ṣojú òkú rẹ̀ ká tó ìwọ fúnra rẹ̀ ó lè mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti wà ní kóòtù débi wípé wọ́n ti dájọ́ ọkú fún ẹnìkan ọmọ nísìsiyìí náà ti fi pa ẹni yẹn àbí wọ́n mi ò lọ́rọ̀ tó kọ̀ láti bẹ̀rẹ̀ sọ gẹ́gẹ́ bá a ti ṣe jọ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ti wà ní kóòtù wọ́n gbé ẹ lọ sí kóòtù adájọ́ ló máa lè sọ fún ẹ bóyá ó jẹ̀bi àbí ó jàre bóyá wọn máa padà lọ lé yín ni àbí ìjọba máa dìtẹ̀ yẹn láti ṣe tó yẹ àwọn tó dé mi lójú lè rí pé. èèyàn kì í dá àṣẹ pa lọ́wọ́ ara ẹ̀. ọ́fíìsà. sá. ẹ gbà aṣọ ọrùn ẹ. ẹ mú lọ sí pé ẹ lọ ẹ lè ní ìṣòro pé ẹ gbé lọ sí court lásìkò pé ẹ lọ. ok sá. ìbàdàn àwọn ìbá ìgbàgbé ọba ti ṣe. sá bàbá sultana ẹ̀rọ anything ẹ ń gba owó lọ́wọ́ mi ẹ gbà lákọ̀ọ́kọ́ ẹ gbà ẹ gbà seven hundred thousand lẹ́ẹ̀kejì ẹ gbà one point five million ṣé ẹ ti bọ́ lọ́wọ́ rẹ̀ owó yẹn ni awáwítọ́ ẹ ẹ bàbá àbájáde ẹ mú kọ̀kọ́ bọ̀ ẹ mú kọ̀kọ́ jáde wọn fi yàgò mi lẹ̀ wọn tún lẹ́jọ́ mi fún ni iṣẹ́ kìlẹ̀ gbà ẹ mọ jẹ́ ẹ mọ ẹni tì. ẹ wo ẹ má pariwo lé mi ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín kí ló máa ń ṣe ẹ̀yin client náà tá a bá win case fún yín ẹ̀yin wá tá a bá lose case ẹ bẹ̀rẹ̀ sí bá wa jà what for ṣé mi ládájọ́ ni ẹ̀rọ owó kìlẹ̀ wá ń gbà lọ́wọ́ mi. ẹ jẹ́ kí n so ẹ dùn ẹyọ ẹ lẹ́mà. ẹ èmi lẹ́mà èmi lẹ́mà ah èmi ni lẹ́mà ó dáa mo tó bá wù kẹ́ fi qualify mi mi bínú èmi lẹ́mà mi no problem. ìkọ́ tí mo sọ ni pé ẹ mọ kankan nípa nǹkan tí à ń ṣe yìí ṣé kí n sọ nǹkan fún yín òfin là ń tẹ̀lé òfin là ń tẹ̀lé ní court kò ṣe pé bóyá a kàn ń fi ẹnu rojọ́ ọkọ fẹnu rojọ. tó fi bá sọ ló máa ṣẹlẹ̀. tó fi bá sọ ló máa ṣẹlẹ̀. àbí lẹ́nu sọ pé kí n mú wá àbí mo lè fún ilé yẹn rẹ̀ gbà lọ́wọ́ mi. ok ṣọwọ́ tí mo ní kẹ́ máa mú wá ni mò ń ná ni. ẹ nọ mẹ ẹ mú mi ata mẹ ẹ jẹ kankan mẹ àbí. iṣẹ́ mi ni iṣẹ́ iṣọ sweat ẹ oògùn tèmi náà ni. tí o bá tí o bo defence ti tèmi uh-huh. ṣé ìròyìn pé òní ní kọ́ lọ pàyàwó yín pẹ̀lú oyún inú ẹ̀. wọ́n wá ní kó adájọ́ ní kó bímọ tán kó ẹ̀ṣẹ̀ pa ẹ̀ tún dunnú pé ẹ máa gbé ọmọ wá sílé ẹ̀ ń pariwo lé mi dẹ́n eh. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ìdájọ́ tí wọ́n yìí ṣe fún ìyàwó yìí mm. lower court ló yìí ṣe ìdájọ́ yìí ẹ sì ní right sí appeal court ẹ ti dé supreme court. Ah, ẹ jí ẹ kó n bẹ ti supreme court appeal court ṣé ẹ tún ní kí n mọ wá ṣé ẹ ní bèrè owó lọ́wọ́ mi ẹ ní bèrè owó. it's your case. it's my case. yes it's not your case. it's, never my case. it's never your case abi ah. no problem ẹ má rí. ṣé kẹ́sì tèmi ni. ṣé kẹ́sì yín ẹ lè gbowó lọ́wọ́ mi àbí ẹ wo bí ẹ kọ́kọ́ yẹ yín ṣe ẹ ní kí obìnrin a lè tó káwé tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura lọ ẹ bá rí ìwé òbí ìran. ẹ jẹ́ kí n sọ kankan fún yín láyéláyé yín náà nọmba one ẹ má pariwo ní ọ́fíìsì yìí mọ́ nọmba two nǹkan tí ìyàwó yín ṣe tó fi dé pòsíṣàn tó wà yìí tó fi ń lọ sí bèbè kú yìí ọlọ́run má jẹ́ ká bára yín ní pòsíṣàn tó wà. ẹ ẹ ok ọ̀dà ẹ bá wọn ẹ rí mi wò ràn. àṣegbè kan òrìṣì àṣepamọ́ lọ́wọ́ ọ̀hún àbáṣe sọ fún yín nígbà tẹ wá yọ̀ọ́dà tàn lórí kéèsì ìyàwó yín wípé kò sí nǹkan tí mo lè ṣe sí ṣe rí ní àsìkò yẹn kò sí nǹkan tí mo lè ṣe sí lóòótọ́ bọ́ nísìn ìdí tí mo fi pè yín wà ní wípé n tí mo lè ṣe sí ah. eh, ó ti wà ó ti wà ó ti wà ẹ ṣe mo dúpẹ́ tí yóò ní bàjẹ́ ẹ ṣe gan. emit lọ́ọ̀yà Táíwò lọ́ọ̀yà Táíwò bẹ́ẹ̀ ṣe rí bí wọ́n ṣe wà yẹn. Mm-hmm wọ́n pẹ̀lú àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ tó lágbára lórí bí a ṣe rí àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi yẹn gbàṣẹ ní ọmú wọ́n wà nínú àwọn tó gbé ìgbésẹ̀ lórí gbàṣẹ ní ọmú yes. Eh, ah, ẹ máa ṣe gan sa ẹ ṣe o. Eh, bí wọ́n ṣe wà yẹn èmi mọ̀ wọ́n dáadáa hmm. a dẹ̀ ní ìdírò wọn nínú kéèsì tó wà lẹ́yìn nítorí wípé adájọ́ ti jẹ́ kó yọ wípé òun fẹ́ rí òkú kéèsì yẹn. táwọn bá dẹ̀ wá lọ́ọ̀yà tó tún sáùn dáadáa nítorí pé àwọn náà ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn. tá ò bá dẹ̀ lóyà tó sàn dáadáa àfàìmọ̀ kí wọ́n má tún dá ẹ̀wọ̀n fúnyàwó yín ìdí nìyẹn tí mo fi ní kí àwọn fúnra wọn kí wọ́n wá handle kéèsì yẹn so that ìyàwó yín á lè free wọ́n á lè yọ nínú kéèsì yẹn torí pé wọn ò mọwọ́ wọn ò lè mẹsẹ̀ ọlọ́dẹ ti fún wa ní àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi ọlọ́dẹ ti fún wa. ok kí wọ́n wá handle kéèsì yẹn ẹ̀wọ̀n bíi èmi gbọ́dọ̀ ti ń gbé gbèsè mo ti ń gbégbèsè mo ti lọ sí other state láti lọ wá àwọn lọ́yà tó competent wọ́n lè wá support mi ọ̀rọ̀ àkọ́kọ́ kọ́ mo mọ̀ nǹkan tí mò ń sọ. Mr. Kola ẹ máa wọ rí kó lé tó yẹn ṣé ẹni bẹ ṣe ń wo lọ́yà táwọn tó jókòó yìí ẹ lè máa wò pé bébí lọ́yà ni wọ́n o ẹ jọ kò sí kéèsì kan tí wọn ò ní dìfẹ́ǹdì kò sí kéèsì kan tí wọ́n tún dìfẹ́ǹ tán ní owó gbogbo tó yẹ kí wọ́n ṣe ló máa ṣe wá ta. Eh, ọ̀gá Sherry i'm not even surprised because this isn't the first time tí ẹnìkan máa meet me for the first time tí wọ́n máa wọ̀ pé baby lawyer but at the end of the day tí kéèsì yẹn bá ti parí báyìí tó ti win kéèsì yẹn the next thing they do is wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọnsára ni in fact my record has given me the nickname small body but big engine, sir. Engine, exactly. Count it done, there is no problem at all, sir. Ẹ wo bí sà, ṣe tí àwọn ìbá lè bọ̀ nínú kéèsì màá yín wọn láwo. Ó ní nǹkan tèmi náà máa fún ọ lápò ara mi. Lóòótọ́ sà. Ẹ mọ tó ṣẹlẹ̀, èdè wá fi ń darí lójú wípé ìyàwó yín o. Wọ́n ti lọ. Ṣé ilé lọ́mọ àbá ọ̀? Àlẹ́ làgbà ọ̀. Ìkọ̀rẹ́ Ah, oríire dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ wa ṣe sí gan-an ni ah, mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an gidi ni ẹ ṣé o. ẹ ẹ sà ẹ wo ọlọ́run ni ká máa dúpẹ́ fún o torí ọlọ́run ló fi iṣẹ́ ìran wa a dẹ̀ mọ̀ dáadáa àti wípé ṣe rí àwọn ọ̀daràn yẹn ìwọ̀nba pé àwọn gan-an ti tètè jẹ́wọ́ wọ́n ti sọ pé àwọn làwọn ṣe ẹ̀ṣẹ̀ yẹn ló tún wáá jẹ́ kí ẹ̀ rọrùn fún wa tá a fi wí ìnẹ́ ó ti yé yín. ah lọ́hùn ṣe. although èmi mọ̀ pé madam kọ́ ló pa Wòlíì Michael torí èmi àti wọ́n ti sọ̀rọ̀. kò mọ̀ kankan pa ẹ̀ ẹnu lásán ni ẹnu ni. àmọ́ madam ni kẹ́ bá sọ̀rọ̀ ẹ madam ni kẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wa máa sọ kán ṣọ́ ọ̀rọ̀ tó wa máa sọ àìmọye àwọn tó ti wà lẹ́wọ̀n bẹ́ẹ̀ yẹn ń sìn tó jẹ́ pé wọ́n fẹnu kọ́ ni wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan tí wọ́n jẹ́ pé ẹlòmíà kọ́ bínú tẹ́lómi bá ń bínú kọ́ máa bínú wá sọ̀rọ̀ ṣáá at the end of the day ọ̀rọ̀ tó máa wá sọ yẹn kò mí ìnẹ́ o ṣùgbọ́n nǹkan tó máa mú tó máa dípá kó sọ́wọ́ ìjọba àwa máa jìyà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ ṣẹ́rí kan tó ṣẹlẹ̀ sóhun yìí náà eléyìí náà máa jẹ́kọ̀ọ́ fóun náà ó gbọ́ gbádùn ayé ara ẹ̀ hospital wa bìí ń bá yín sọ̀rọ̀ yìí ẹ orí gbogbo wa látò ṣẹlẹ̀ òun náà nìyẹn náà kúlé lórí ẹ ọlọ́wà ṣáàjẹ́ kó gbọ́ torí mo bá aṣọ títí tí kò gbọ́rọ̀ sí mi lẹ́nu ni eléyìí náà máa jẹ́kọ̀ọ́ fóun náà ẹ̀yin ṣáà ni máa dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ni ká máa dúpẹ́ fún un níbo lẹ wá ń lọ báyìí sà. èmi lọ sọ́fíìsì ni. ẹ bolẹ park mọ́tò yín sí. àmọ́tò mi ló wà lọ́kàn yẹn. o oh, ok ẹ bóyá kẹ kó sí mọ́tò yín kémi náà máa lọ kẹ drive tẹ̀lé mi.